بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن قال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق الحق لما جاءهم فهم في أمر مريج صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba èyí tó sọ ẹ̀mí wa láti ramadan tó kọjá títí dé ramadan èyí tí a bọ́ sínú ẹ̀ oríire àti àwọn oore tó pọ̀ tó wà nínú ramadan ọlọ́run ọba kó wọ́n fi dùn wá imani àti ìpáyà ọlọ́run tá a fi wá oore tó wà nù Ramadan ọlọ́run ọba kúkún wa ní Ramadan tó kọjá aka suratul Hujurat suratu tó tẹ̀lé súra tó tẹ̀lé òun náà ni suratu Qaf súra yìí ó ní àkọ́kọ́ súra àbí àkọ́kọ́ hizb tí wọ́n ń pè ní al so àwọn míì wọ́n sọ pé láti suratul hujurat ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó tó lágbára jù náà ni pé al-mufassal ó bẹ̀rẹ̀ láti suratul qaf bákan náà kì í ṣe bí àwọn míì ṣe wo pé al-mufassal láti amma yatasa'aluna ló ti bẹ̀rẹ̀ súra yìí makíyà ni èyí ni pé ó sọ̀kalẹ̀ fún ànábi sallallahu alayhi wa ní gbòòrò maka anabi sallallahu alayhi wa sallam ó máa ń ka súra yìí ní kíkà tó pọ̀ ní ìrun eid àti ìrun jimá bákan náà anabi sallallahu alayhi wa sallam ó máa ń ka súra yìí láti fi ṣe khutba gan fún rẹ̀ léètọ́ pé súra náà ni ó kà tí ó fi ṣe khutba torí àwọn in tó kó sínú nínú àwọn ọ̀rọ̀ ìjọ́ gbéǹde alqiyama àti imani pẹ̀lú ìgbéǹde àtàwọn oríṣiríṣi àwọn tí ó kó sún nínú nínú tí a fẹ́ kí mùsùlùmí kó ní àdìsọ́kàn rẹ̀ a gba ẹ̀gbà ọ̀rọ̀ wá láti Ummu Hisham bint al-Haritha ibn Nu'man oni ma akhastu qaf wal qur'an al majid illa an lisani rasulillahi sallallahu alayhi wa sallam yaqra'uha kull yawm al jum'ah ala al-minbari idha khataba an-nas súra yìí mi ò gbọ́ lẹ́nu ẹni kankan ju ẹnu ànábì sallallahu alayhi wa sallam lọ gbígbọ́ tí mo gbọ́ mo gbọ́ níye ìgbà tó fi jẹ́ pé mo ha sórí látòrí ahọ́n ànábì muhammad sallallahu alayhi wa sallam torí pé ó máa ń kà ní gbogbo ọjọ́ jímà lórí mímbàrí nígbàtí ó bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn tó bá ń ṣe khutbah so eléyìí fi hàn pé anabi sàlá sàlám ó máa ń ka súra yìí ní kíkà tó pọ̀ débi pé gan olówó ń kà ń gbà mí níbi àti ṣe khutba rẹ̀ riwaya mi ó sọ pé anabi sàlá sàlám máa ń kà kana yusalli biha fi subhi ó máa ń kà nínú ìrun àsùbá so eléyìí fi hàn pé súra náà ó ṣe pàtàkì bákan náà àwọn àfáà lọ́pọ̀lọpọ̀ ni wọ́n dá súra yìí yan rí láti ṣe sharh láti ṣe àlàyé àwọn àdájọ́ àti àwọn hikma tó wà nù rẹ̀ súra náà bẹ̀rẹ̀ bismillahi rahman rahim qaf wal qur'an al-majid ah, qaf harafi ni nínú huruful hijahiyya gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ sí kọ́ma abc bẹ́ẹ̀ náà la sí kọ́ma alif bá sa qaf òun náà wà nínú àwọn harafi náà bákan náà ọlọ́run ọba ó fi àwọn harafi ìbẹ̀rẹ̀ àwọn súra kan nínú alkur'an gẹ́gẹ́ bí sọ́ọ̀d nun alif lam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu wípé ṣé arafi yìí nítumọ̀ àbí kò nítumọ̀ àwọn ọ̀rọ̀ méjì tó lágbára jù òun náà ni pé àwọn kan ní la kò ní ìtumọ̀ torí pé huruful ijahiyya kò nítumọ̀ láti bẹ̀rẹ̀ wá nínú lugha nínú èdè lárúbáwá eléyìí ni ọ̀rọ̀ tí àwọn olùmọ̀tọ́ pọ̀ tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ torí pé al-Qur'an nazala bi lughati al-arab ó sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá ni wa hadhihi al-huruf laysa laha ma'na fi lughati al àwọn harafi wọn nítumọ̀ kankan nínú èdè lárúbáwá apá kan nínú àwọn olùmọ̀ míì wọ́n ní laha ma'na ó nítumọ̀ ṣùgbọ́n wọn gan fúnra wọn ṣe ìyapa ẹnu níbi ìtumọ̀ àwọn harafi yìí apá kan nù wọn wọn ní hiya asma'il sura ipe ó kọ àwọn sura yẹn ni so yìí ni pé sura tó wá ní qaf a máa pè ní suratu qaf èyí tó wá ní suratu tó wá nínú sọ́ọ̀d a máa pè ní suratu sọ́ọ̀d èyí tó wá ní alif a máa pè ní alif ṣùgbọ́n ibi tí ah, Abuke tí ó ti na arọpa ni pé èyí tó wá ní alif lam mim kìí ṣe ni so báwo láti máa dá wọn yẹn rí èyí tó wá ní ha kìí ṣe ni so eléyìí fi hàn pé kò ní ìtumọ̀ àwọn míì wọ́n ní hiya asma'ullah wọ́n ní ó kọ ọlọ́run ọba ni àwọn ẹlòmíì náà sì tún sọ àwọn ọ̀rọ̀ míì ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ náà ni pé ara fi yìí ò nítumọ̀ torí pé harfun ni nínú àwọn harafi tí a fi kọmọ ní kéwú ṣùgbọ́n kí ni hikma tí ọlọ́run fi ń fi àwọn harafi yìí bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ súra al-Qur'an wọ́n ni innaha isharatun ila i'jaz al-Qur'an ó fi hàn ipe al tíra ni léè tó borí gbogbo nǹkan tó ju agbára gbogbo alágbára lọ tó ju hikima gbogbo oníkíma lọ ó ju òye gbogbo olóye lọ wa anna al-khalqa ajizuna an mu'aradatihi bimithlihi ipe gbogbo ẹ̀dẹ́ ènìyàn pátá wọn ò lè mú irú súra náà wá bó ti wulẹ̀ ó kéré jù tó ń ti pé ó sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn harafi yìí ni léè tí tó sì jẹ́ pé harafi yẹn náà làwọn náà fi ń sọ̀rọ̀ láàrin ara wọn anabi sallallahu alayhi wa sallam ọ̀kan náà ló náà nínú wọn èése tó wọn fi mú irú súra yìí wá táwọn ò lè mú wá so ó dàbí challenge lọ́lọ́run fi ṣe fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá ìpẹ̀tẹ́ bá ní Qur'an yìí o anabi sallallahu alayhi wa sallam olómú wá látọ̀dọ̀ ara rẹ̀ iná ẹ̀múrú ẹ̀wà ṣe bẹ́ẹ̀ ń sóde ọ̀hún ẹ sì gbédè jùlọ ẹ̀yin náà múrú ẹ̀ kárí so wọ́n ní ìjaz ni èyí ni pé challenge ni láti fi hàn yí pé al-Qur'an olúborí ni kò sí ẹni tí ó lè múrú rẹ̀ wá àti wọ́jú dìlálà níbi ni pé níbo ni àwọn olùmọ̀ sí rí ìtumọ̀ èrè o ni pé al-istiqra al-Qur'an al istiqra quran wọ́n fi ojú rinlẹ̀ wọ́n wo Qur'an dáadáa wọ́n wá rí pé gbogbo ibi tí wọ́n bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú harafi yìí ohun tí ó tẹ̀lé ọ̀rọ̀ al-Qur'an ló ń sọ gbogbo ọgbà tí harafi yìí bá bẹ̀rẹ̀ súra àyà tó máa tẹ̀lé yóò sọ̀rọ̀ nípa al ni yálà yóò sọ̀rọ̀ nípa olúborí al àbí kó máa fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé òdodo ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa gẹ́gẹ́ bó ti wá ní Suratul Baqara ọlọ́run ní alif lam mim dalikal kitabu la rayba fi èyí pé tíra yìí kò sí iyèméjì ń bẹ hudan lil muttaqin ìmọ̀nà ní fún gbogbo olùpáyà ọlọ́run ọba bákan náà nínú alimran ọlọ́run ní alif lam mim ilaha illa alhayyul qayyum nazzala alayka alkitaba bilhaq so eléyìí náà lẹ́yìn ìgbà tí a dárúkọ alif lam mim ohun tó máa tẹ̀lé náà ni pé ọlọ́run ọba o èyí tí kò tọ́ ká jọ́sìn fún ẹlòmíì ju òun nìkan lọ ọba láyè ọba tó nìkan tó ń fúnra rẹ̀ tó fi ka rẹ̀ dúró tí ò ní ìdí ìrànlọ́wọ́ ẹnìkankan nazzala alayka alkitab òun ló sọ tírà ìkàlẹ̀ fún ọ pẹ̀lú òdodo bákanáà ní suratul a'raf alif lam mim sad kitabun unzila ilayk bẹ́ẹ̀bẹ́ẹ̀ bá ti máa rí lọ́nu yunus alif lam ra tilka ayatul kitabil hakim so eléyìí fi hàn pé àwọn harafi tó wá ìbẹ̀rẹ̀ súra yìí ó fẹ́ máa sọ̀rọ̀ ní orí orí alquran ní pé ẹ̀yin lárúbáwá ẹ̀yin quraish tẹ́ ń sọ èdè lárúbáwá tẹ́ ẹ bá lérò pé ànábì muhammad sallallahu alayhi wa sallam òun ló lọ mú kùránì wá láti ọ̀dọ̀ ara rẹ̀ ẹ̀yin náà gbédè ẹ sì ní fasaha jùlọ ẹ̀yin náà múrù rẹ̀ wákàrí torí pé èdè alukur'an èdè tẹ́ ń sọ lẹ́nu ni. harafi yìí ó wá ní àwọn harafi tí a fi bẹ̀rẹ̀ àwọn súra báyìí mẹ́ńlá ni àwọn súrà tó wá ní bẹ̀rẹ̀ rẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n ni ọ̀rọ̀ ọlọ́run tó ní wal-Qur'anul Majid wal-Qur'anil Majid wọ́ọ̀ yí ìbúra ni ọlọ́run fi al-Qur'ani ọlọ́run ní al-Qur'an al-Majid Qur'ani al-Karimul èyí tó tóbi الذي لا يأتي الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد tíra tó yẹ pé kò sí aburú kankan tó lè kàn lẹ́yìn rẹ̀ àti iwájú rẹ̀ ó sọ̀kalẹ̀ ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n alhamid ẹni tí ó tọ́ ká fi ọpẹ́ fún ká yìn ká dúpẹ́ fún ó ní ọlọ́run ọba ọba alekiola olóso kùránì náà kalẹ̀ àwọn apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ma'ana almajid ìtumọ̀ kẹlma almajid ó ní kitabun sharif tíra alápọ̀nlé ashrafa min kulli kitabin lè tí àpọ́nlé rẹ̀ ju gbogbo àpọ́nlé tíra kankan lọ mutanahin fi sharafi wal karam lè tọ́ pé àpọ́nlé rẹ̀ ó lékè gbogbo àpọ́nlé pátá léè tó ní oore tó pọ̀ nínú torí pé bayanan lima shara'ahu Allahu li ibadi òun ló ń ṣe àlàyé tí ọlọ́run ọba fi lélẹ̀ fún àwọn ẹ̀dá rẹ̀ lórílẹ̀ ayé bóun ni wọ́n ṣe gbé ìgbésí ayé min ahkami din wa dunya nípa ìdájọ́ ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama àti ìgbàjọ́ ilé ayé bóò ni wọ́n ṣe ìgbésí wọn nílé ayé in tí wọ́n lọ débá níjọ́ gbẹ́ndẹ̀ alkiyama tíra ẹ̀ ló ń ṣe àlàyé gbogbo ẹ̀ so ọlọ́run wa ń búra pẹ̀lú tíra náà ó ní aqsama ta'ala bil qur'an ọlọ́run ọba búra pẹ̀lú tíra yìí li anna allaha ta'ala yaksimu bima sha ọba ó lè búra pẹ̀lú tó bá wù ú ṣùgbọ́n ẹ̀dá rẹ̀ ò ní àṣẹ àti búra pẹ̀lú nǹkan míì ju ọlọ́run ọba lọ ọlọ́ọba ó lè fi nǹkan mí búra ṣùgbọ́n wa a lè fi ẹni tí ń búra ju ọlọ́run ọba lọ agba ẹgbà ọ̀rọ̀ wa láti abdullahi ibn mas'ud ó ní anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan tí wọ́n wà ní ìrìn àjò anabi bá umar ibn khattab òun àti àwọn tí wọ́n jọ wà ní ìrìnàjò náà ó wá bá pé umar ibn khattab yahlifu bi abi ó ń fi bàbá rẹ̀ búra mo búra pẹ̀lú bàbá mi àwọn yorùbá náà máa ń ṣe wọ́n máa ń fi bàbá ńlá wọn búra wọ́n lè f'Odùduwà náà búra ní anabi sallallahu alayhi wa sallam ló bá pèpè ipe ala ẹ̀tẹ́tí gbọ́ inna allaha azza wa jalla yanhaakum an tahlifu bi abaikum ọlọ́run ọba ọba àlékè ọlá ó ń ṣì lọ́wọ́ àti máa búra pẹ̀lú bàbá yín fàmàǹkánà halifan ẹnikẹ́ni tí ó bá búra nù yí falyahlif billah kó búra pẹ̀lú ọlọ́run aw liyasmut àbí kó sì dáálé eléyìí fi hàn pé aláṣẹ àti búra pẹ̀lú nǹkan míì ju ọlọ́run ọba lọ ìgbà míì àwọn míì máa ń búra pẹ̀lú kàábà mo fi kàábà búra ó lè búra pẹ̀lú àràádù mo fi mo fi àrá búra oríṣiríṣi àwọn nǹkan míì làwọn làá máa fi ń búra ṣùgbọ́n kò tọ́ nínú Islam ká fi nǹkan búra ju ọlọ́run ọba lọ ọlọ́run ọba nìkan olólàsì àti búra pẹ̀lú gbogbo tó bá wù torí gbogbo nǹkan pátá ẹ̀dá rẹ̀ ni ọlọ́run ọba nìkan ni ìṣẹ̀dá ó ní aṣẹ̀dá ọlọ́run ọba kì í ṣẹ̀dá so olólàsì àti búra pẹ̀lú tó bá wù ṣùgbọ́n wa a ní àṣẹ àti búra pẹ̀lú nǹkan míì ju ọlọ́run ọba lọ wal Qur'anul ìtumọ̀ ni pé uksimu bil qur'an bil majdi wa sharaf mo ń fi alkùránì búra alkùránì alápọ̀nlé èyí tó ní ìgbéga tó lóore nínú alladhi yajidu fi kullu talibin maqsudahu léètọ́ ẹgbẹ́ gbogbo ẹnikẹ́ni tí ń bá ń wá nǹkankan nínú alkùránì yóò rí tí wá nú ẹ̀ إنك أيها الرسول الكريم لصادق فيما تبلغه عن ربك ìwọ Ànábì sallallahu alayhi wa sallam òdodo ló ń sọ nípa ìròyìn tó ń sọ nípa Ọlọ́run ọba rẹ̀ nínú al-Qur'an min anna al-ba'tha haqqun ipe ìjọ́ gbẹ́ndẹ̀ al-qiyama ni wal-hisabu haqqu bákan náà àyẹ̀wò sẹ́ẹ̀nìkẹ́ni òdodo ni wal-jazaa ẹ̀san òdodo ni èyí ni pé ọlọ́run ọba yóò gbé wa dìde yóò béèrè iṣẹ́ wa yóò sì sẹ̀san fún wa walakin aljahidina lam yu'minu bidhalik ṣùgbọ́n àwọn tí wọ́n já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọn ò ní mẹ́ni pẹ̀lú jọ́gbẹ̀ndẹ̀ alqiyama so ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní almajid almajid kìí ṣe ó kọ ìròyìn ni torí nǹkan míì lè jó kọ ó sì lè jẹ́ ròyìn ká ròyìn èèyàn wípé dóógó ẹni ẹni ẹni tó ga eléyìí sì kì í so kọ à ń ròyìn nǹkan kan ní ara oúntàn ni so alukur'an yìí ìròyìn ni ọlọ́run sì ròyìn alukur'an pẹ̀lú ìròyìn tó pọ̀ so ọlọ́run ọba òun ló rí òyìn alukur'an pẹ̀lú almajid èyí ni pé ohun tó lápọ̀nlé ohun tó rẹ̀ pọ̀ gbogbo tí èèyàn bá ń fẹ́ nínú rẹ̀ yóò rí so eléyìí náà fáìdà tá a máa rí ń bí ni pé gbogbo ẹnikẹ́ni tó bá gbé alukur'ani dání tó sì ń fi alukur'ani ṣiṣẹ́ òun náà olóore ni lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ẹni tó ga ni níwájú ọlọ́run torí pé ó ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba ló mú dání òun ló sì ń fi ṣiṣẹ́ ọlọ́run ọba kí ó kà wá nú àwọn tí ó gbé alukur'ani dání láti máa fi ṣiṣẹ́ ọlọ́run ní bẹ̀lẹ̀ àjìbù bẹ̀lẹ̀ àjìbù an فقال الكافرون هذا شيء عجيب ọlọ́run bá ń fún wa ní ìròyìn wípé àwọn kèfèrí Quraish wọ́n ń ṣe èmà nípa pé ọlọ́run yóò rán ẹni ìránṣẹ́ sí wọn nínú àwọn èèyàn bóun lọ́lọ́run ṣe lè ríyàn wá sáwọn tọ́lọ́run bá fẹ́ ra onírànṣẹ́ ó yẹ kó rán àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ kì í ṣe èèyàn tó wọn táwọn náà mọ̀ táwọn ọmọ bàbá rẹ̀ tí mọ̀ yẹ eléyìí ó ní àwíjàre àwọn Quraysh bákan náà àwọn al'umma tí wọ́n kọjá síwájú wọn àwọn náà àwíjàre wọn náà nu ipe èése tọ́lọ́run ó ràn èèyàn èyí ṣe tọ́lọ́run ọ̀ràn màláìkà àwọn míì gan wọ́n lọ débi pé èyí ṣe tọ́lọ́run òun gan fúnra rẹ̀ tí ó fi kára rẹ̀ wá bá wọn láti jẹ iṣẹ́ tí tó fẹ́ káwọn ó ṣe eléyìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni láti fi já ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé akana linnasi ajaban an awhayna ila rajulin minhum an anziri nnasa ṣé èèmọ̀ ń bẹ fáwọn èèyàn ni torí pé a ṣe wá yìí fún ẹnìkan nínú wọn láti máa kìlọ̀ fún wọn wọ́n wá ń ṣe ìmọ̀ pé èyí ṣe tọ́lọ́run fi rán èèyàn wá sáwọn ọlọ́ni bal ajibu ìdí tí wọ́n fi jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n fi rò pé kò síjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òun ni pé wọ́n ń ṣe ìmọ̀ àìjá àwọn mundhirun minhum wípé ẹni tí ó máa ṣe ìkìlọ̀ ó látinú ara wọn faqala alkafiruna àwọn aláìgbàgbọ́ wọn wá ń sọ wípé hadha shay'un ajib nǹkan ìmọ̀mọ́ lélẹ́yìí o nǹkan ìyanu lélẹ́yìí èé ṣe tọ́lọ́run ràn yàn èèyàn wá sáwọn àwọn àyà wọ́n wá ní alkùránì lè tó hàn tó sì pọ̀ nínú àwọn sábàbí tí àwọn kèfèrí tí wọ́n sì tán fi ṣe kèrèfèrí sọ́lọ́run torí èèmọ̀ wọn pé ọlọ́run ọ̀ràn èèyàn wá sáwọn àwọn àyà pọ̀ tó wá nínú alukur'ani tó ń fele yìí hàn nínú rẹ̀ ọlọ́run sọ láàyè ibì kan pé wa ma mana'a an-nasa an yu'minu idh ja'ahumul huda illa an qalu aba'atha Allahu basharan rasula ohun tó mú káwọn èèyàn má ní ìgbàgbọ́ sọ́lọ́run kí wọ́n má gba ànábì wọn gbọ́ àti òjíṣẹ́ tọ́lọ́run rán sí wọn nígbà tí ìjíṣẹ́ wá fún wọn àti ìmànà àyàfi ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé àbáàtà Allahu bashara rasula bóòlù ọlọ́run sì rán èèyàn sí èèyàn tọ́lọ́run bá fẹ́ ránṣẹ́ yóò rán àwọn èèyàn tán wà àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ ni kìí ṣe àwọn èèyàn tá à ń jọ ń gbé ọlọ́run ìbáyẹ pé àwọn màláíkà wọn bẹ lórí ilẹ̀ táwọn náà sì ń sẹ̀mí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń sẹ̀mí yìí pẹ̀lú fàyàbalẹ̀ àwọn náà tá bá fẹ́ rán oní ìránṣẹ́ sí wọn a rán nínú àwọn màláíkà ni nígbàtí ìṣe pé màláíkà ló ń gbélẹ̀ èyí ṣe tá a rán sí yín so torí pé ẹ̀yin tẹ́ ń gbé orí ilẹ̀ èèyàn ní ìdínú tá a fi rán èèyàn sí yín ọlọ́run صلاة بمي وقال الملأ من قومه من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة واترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون àwọn tí a fún wọn ní ilé ayé gbé tá a fún wọn ládùn ilé ayé tá a fún wọn lówó tá a fún wọn nípò wọ́n wá ń sọ fáwọn èèyàn wọn nígbà tí òjíṣẹ́ wá fún wọn wípé ma hadha illa basharun eléyìí tó wá fún yín tí ń kìlọ̀ fún yín àbí tó ń ṣe àdéhùn aljanna fún yín illa basharun èèyàn lásánlásán ni mithlukum èèyàn bí yín ni yakulu mimma ta'kulun ń ń jẹ lòun náà ń jẹ wàyẹ́ṣọ́rọ̀bù mímọ̀ tẹ́ṣọ́rọ̀bù ohun tẹ́ mú lòun náà mú kí ni àjùlọ tó wá fẹ́ fi hàn yín tí ó fi háyé pé ọlọ́run ọba rán òun níṣẹ́ sí yín torí bẹ́ẹ̀ ẹ má gbàgbọ́ wala in ata'tum basharan mithlakum innakum idhan tẹ́ ẹ bá lè gba èèyàn rú yín gbọ́ tí ò ní àjùlọ kankan lórí yín a pé ẹni òfò ni àyàrídùkùm annakum an wa kuntum turaban wa idhaman annakum mukhrajun yóò wá máa yóò máa da yóò máa ṣe ìmọ̀ràn irọ́ fún yín pé lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú tán tẹ́ ẹ di yẹ̀pẹ̀ tí egun ara yín tó ti bu tó ti bu mọ́lẹ̀ annakum mukhrajun ipe ẹ tún dìde kú nù lẹ́yìn pẹ̀lú ààyè àìháta lima tuwadun eléyìí àdéhùn rọ́pà ni àdéhùn tí ò lè ṣẹ ní ṣe fún yín in hiya illa hayatuna dunya ẹ má wọrí ilé ayé ibi náà láti lò táti parí inú rẹ̀ láti kú inú rẹ̀ láti sẹ̀mí inú rẹ̀ náà láti ti kú wa ma nahnu bi mabu'uthin gbogbo ẹni ó bá sì ti kú tiẹ̀ parí nu kò sí ìgbẹ̀ǹdè kankan mọ́ so a ó rí pé àwọn ìjọ tí wọ́n ń sọ fún ànábì wọn yìí àwọn ni ìjọ àádáwá wọ́n ń sọ fún ànábì wọn ànábì Hud bákan náà ọlọ́run tún ròyìn àwọn samúdáwá kadhabat samúdù bin nuzur àwọn àjọ samúdáwá àwọn náà já ìkìlọ̀ nírọ́ èyí ni pé ànábì tí ọlọ́run rán sí wọn wọ́n já nírọ́ faqalu abasharan minna wahidan nattabi'u èyí ṣe tó fi jẹ́ pé èèyàn rú wa ó nìkan ṣoṣo àwa sì pọ̀ jùlọ òun láwà máa tẹ̀lé inna idhan lafi dalalin wa su'ur tá a bá lè ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé a ti ṣìnà bákan náà orí ìwọ ò tiẹ̀ pé tá a bá lè máa tẹ̀lé èèyàn lásán so a ó rí i pé àwọn tí wọ́n kọjá ohun tí ò jẹ́ kí wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ni pé wọ́n ń fi àjùlọ wo ìránṣẹ́ ọlọ́run ọba ìpè tọ́lọ́run bá máa rán ìránṣẹ́ ó yẹ kó pé ẹni tó wà ní status tó jà wọ́n lọ ni àkọ́kọ́ náà kò yẹ kó pé irú èèyàn kan náà làwọn kó pé ó wá láti inú màláìka bí ó tiẹ̀ wá wálé èèyàn ó yẹ kó pé ẹni tó jẹ́ bí ọba tó lówó ju gbogbo èèyàn lọ òní ọlọ́run rán sí àwọn bákan náà ọlọ́run tó ròyìn àwọn ìjọ míì ọlọ́run ní faqala al-mala'u alladhina kafaru min qawmihi ma hadha illa basharun mithlukum yuridu an yatafaddala alaykum ipe ẹ̀yin èèyàn eléyìí kìí ẹnì kankan ju pé èèyàn ni bí yín in ti ń fẹ́ ni ayyata fọ́bọ̀lá alaykum láti jẹ́ pé ó ní àjùlọ lórí yín tẹ́ bá ti tẹ̀lé ní ìsìn oní ọ̀dọ̀gá walau sha Allahu la anzala malaika ìbá wu ọlọ́run ọba láti ránṣẹ́ sí yín ni kò bá ní káwọn malaika ọ̀sọ̀ kalẹ̀ kan wá sọ̀rọ̀ fún yín wa ma sami'na bi hadha fi abaina al-awwalin àgbọ̀rí nínú tàn ìpọ́lọ̀ rányàn tọ́lọ́n bá máa rán oníṣẹ́ malaika ni ọ̀ràn èé ṣe tọ́ pé ọlọ́run bá fẹ́ ránṣẹ́ sí yín kọ́ pé èèyàn ni ọ̀ràn bákanáà ọlọ́run ní dhalika bi annahu kanat ta'tihim rusuluhum bil bayyinat ìsìnà wọn ó wá láti bí pé àwọn oníṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ó máa wọ́n ń wá fún wọn láti mú àwọn òdodo àti ìmọ̀nà wá fún wọn àti ìkìlọ̀ faqalu abasharun yahdunana wọ́n a ní sẹ́yìn ni wọ́n a máa rí pé fi wá mọ̀nà fakafaru ìdí tí wọ́n fi kọ ọ̀rọ̀ ọlọ́run ọba nù tí wọ́n fi di kèfèrí watawallaw wọ́n wá sí àgbẹ́rùgbọ́nrí wastaghna Allah ṣùgbọ́n ọlọ́run ọba kò ní di ẹ̀sìn wọn bẹ́ẹ̀ sì ni ò ní di ìmánì wọn kò sáǹfààní tí ìmánì wọn fẹ́ ṣe fọ́lọ́run kò sì sí ààbò kankan tí àìṣe ìmánì wọn ṣe fọ́lọ́run wallahu ghani torí pé ọlọ́run ọba ọba ọlọ́rọ̀ ni hamid ọba tọ́pẹ́yẹ bákanáà ọlọ́run ọba ọ dá àwọn kèfèrí lóhùn níbi èèmọ̀ tí wọ́n ń ṣe pé ọlọ́run ọba ọ̀ràn èèyàn wá sáwọn ní ọ̀pọ̀ àyè nínú alukur'an nínú rẹ̀ ọlọ́run ni wa ma arsalna qablaka minal mursalina illa innahum la ya'kuluna at-ta'ama wa yamshuna fil aswaq tẹ́ bá wò pé àrán èèyàn wá sí tí ń jẹ tí ń bẹ́yìn náà ṣe ń jẹ tẹ́ ẹ bá wá béèrè láti àwọn tí wọ́n ti kọjá síwájú yín kò sí òjíṣẹ́ kan tá a rán nínú àwọn òjíṣẹ́ àyàfi kó jẹ́ pé wọ́n ń jẹ wọ́n mu wọ́n sì ń rìn lọ sínú ọjà bẹ́yìn náà ṣe ń ṣe èyí wá sí tọ́wọ́ pé ẹ̀yin lẹ̀ wá ń fẹ́ ká rán màláíkà sí ọlọ́ni walaqad arsalna rusula min qablik dájúdájú àrán òjíṣẹ́ síwájú rẹ̀ wà nábì Muhammad sallallahu alayhi wa sallam wàjàálínà lahum azwajan wa dhurriya a fi a a a a a ṣe àwọn fámìlì fún wọn wọ́n níyàwó wọ́n sì bímọ eléyìí ó ń fi karakitaristiki ipe èèyàn ni ọlọ́run rán sí àwọn èèyàn torí pé ẹni tí ń jẹ tí ń mu àwọn màláìkà ìjẹun ìmu ẹni tí ń rìn lọ sí sọ́jà àwọn màláìkà ìrìn lọ sọ́jà. So ẹni tó níyàwó tó sì ní tó sì ní fámìlì àwọn màláìkà ò níyàwó bẹ́ẹ̀ ni wọn ò ní fámìlì so eléyìí fi hàn pé èèyàn lọ́lọ́run ọba rán láti ìṣẹ̀dá èèyàn ọ̀yàn lọ́lọ́run ọba rán sí àwọn èèyàn tó dá ọlọ́run ni wa ma arsalna qablaka illa rijalan nuhi ilayhim fas'alu ahla dhikri in kuntum la ta'lamun kò sí òjíṣẹ́ kan tá a rán síwájú rẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam àyàfi kó jẹ́ èèyàn ọkùnrin èyí tá a máa ṣe wáyé fún un ẹ béèrè nínú àwọn tí wọ́n ní tírà síwájú yín kẹ́ ẹ gbọ́ ìròyìn bó ni òjíṣẹ́ ṣe wá fún wọn wa ma ja'alnahum jasadan la ya'kuluna at-ta'ama wa ma kanu khalidin a ṣe ẹ̀dá tó yẹ pé wọn ò ní máa jẹ wọn ò ní máa mu àbí ẹ̀dá tí ò ní kú gbogbo wọn abáre èèyàn ni wọ́n ń jẹ wọ́n mu tọ́jọ́ ọkú wọ́n bá sì tó wọ́n kú náà ni ìdá mìtìná àkọ́kọ́ wọ́n ṣe mọ̀ pé ọlọ́run ọba ọ̀ràn èèyàn bí wọn sí wọn èèmọ̀ kejì tí wọ́n ń ṣe ni pé èéṣe tó fi jẹ́ pé nígbà bá kú tán tá a ti di ẹrẹ̀ fọ̀ nínú ilẹ̀ ọlọ́run tún gbé wa dìde pẹ̀lú ẹ̀mí eléyìí kìí ṣe tí tó máa ṣẹlẹ̀ ni wọ́n ní aida mitna ṣé lẹ́yìn ìgbà bá kú tán wa kunna turaban tá a ti di yẹ̀pẹ̀ nínú ilẹ̀ a tún wá gbé wa dìde dhalika raj'un ba'id ipe ntí ò lè ṣẹlẹ̀ ní láíláí èyí ni pé ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó jìnnà tẹfẹ́tẹfẹ́ so lam yakun ta'ajjubuhum fi irsali rusul min al-bashari faqat ẹni pé èèmọ̀ wọn kìí ṣe pé wọ́n ń ṣe èèmọ̀ lórí pé ọlọ́run èèyàn wá sáwọn nìkan bal akhbara anhum fi ta'ajjubihim aidan fil ma'ad ọlọ́run tún ròyìn pé wọ́n tún ń ṣe èèmọ̀ pé ọlọ́run ó gbé wa dìde lẹ́yìn ìgbà tá a bá kú tán wastib'adihim liwuqu'ihi pẹ̀lú pé irú ò lè ṣẹlẹ̀ láéláé wọ́n á ń sọ wípé àìdá mitna lẹ́yìn ìgbà tá a bá kú tán wọ́n balina tá a ti bu nínú ilẹ̀ wàtàkọ́tọ̀ àti àwùsọ́ gbogbo oríkèé ara wa tó ti já wọ̀sírnà tùrọ́bà tá a ti di yẹ̀pẹ̀ mọ́ yẹ̀pẹ̀ kayfa yumkin àrùjọ báwo lọ́lọ́wọ́ sì wá tún wá gbé wa dìde táàfì apá wa padà sí abẹ̀mí ba'da dhalika lẹ́yìn eléyìí ipe ìpadà yìí àti pé ọlọ́run ó tò àwọn ara wa tó ti bu tó ti jẹrà tó ti já mọ́lẹ̀ ọlọ́run tún wá tú wọn tò wọ́n tún wá di ẹ̀mí míì tuntun wípé ohun tí ò lè ṣẹlẹ̀ ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ní àyè ibùmí wa qalu a idha dalalna fil ard a lẹ́yìn ìgbà tá a bá parẹ́ mọ́lẹ̀ pátápátá tá a dilẹ̀ wọ́n tún wá ṣe ìṣẹ̀dá wa tuntun hum bi liqa'i rabbihim kafirun àwọn wọn ìpàdé pẹ̀lú ọlọ́run ọba ni wọ́n ń já nírọ́ wọ́n sì aláìgbàgbọ́ sí ìpàdé pẹ̀lú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìdínú tán fi sọ pé dhalika raj'un ba'id ìṣẹ̀dá èèyàn tuntun lẹ́yìn ìgbà tó ti bu mọ́lẹ̀ ohun tó jìnà tí ò lè ṣẹlẹ̀ ni ohun tí wọ́n ń sọ nìyẹn ohun tí ọlọ́run ọba wí ń bí nípa pé àwọn kèfèrí wọ́n já ìjọ gbéǹde alkiyama wọ́n já nírọ́ àti àjínde wọ́n já nírọ́ ọlọ́run ṣe àlàyé rẹ̀ ní àyè tó pọ̀ nínú alkùrán nínú wọn ó ní ọ̀rọ̀ ọlọ́run bá tó ní wàkọ́lù àìdà mitna wàkúnna tùrọ́bàn wà ìdọ́ọ̀mọ́ àìnà làmọ̀bọ̀ọ̀fún ṣe lẹ́yìn ìgbà bá bu mọ́lẹ̀ tá a di ẹ̀pẹ̀ tí gbogbo egun wa tó ti bu á tún wá gbé wa dìde أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون lẹ́yìn ìgbà tá a bá bu mọ́lẹ̀ wọn ó tún wá gbé wa dìde wọn ó ṣe ẹ̀san fún wa gbogbo eléyìí òun ni wọ́n já nírọ́ ọlọ́n ni dhalika kafaru bi ayatina iná tí wọ́n wọ̀ iná jahannama òun ni ẹ̀san wọn torí pé wọ́n ṣe àìgbàgbọ́ sí ọlọ́run ọba wọ́n sì ṣe àìgbàgbọ́ sí àyà ọlọ́run ọba wọ̀kọ́ọ́lù wọ́n wá ń sọ wípé àìdà kúnnà ìdọ́mọ̀n lẹ́yìn ìgbà tá a bá dé egun wọ́rù fatan tá a bu mọ́lẹ̀ tán a iná làmà bùrùsù na khalqan jadida tí wọ́n tún wá sí ìṣẹ̀dá wa tuntun jáde eléyìí tí ò lè ṣẹlẹ̀ ni in tí já nírọ́ ni pé ẹni tá a ṣe ẹ̀dá rẹ̀ tó ti sẹ̀mí lẹ́yìn ìgbà tó kú tán tá a bò mọ́lẹ̀ so eléhùn gangan fúnra rẹ̀ ni ó tún wá lẹ́mìí tí ó jìde tí wọ́n ṣe ìjánirọ́ rẹ̀ nìyẹn torí pé kí ni wọn ò já pé ọlọ́run ló dá wọn wọn ò já yun rọ́ wọ́n sì rí pé ọlọ́run ṣe àwọn àṣẹ̀dá míì lójoojúmọ́ táwọn náà rí èyí ni pé wọn ò já ọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run lè ṣe ìṣẹ̀dá èèyàn kì í ṣèyàn ni wọ́n ń já nírọ́ in ń jáde rán ni pé báwo lẹni tó ti sẹ̀mí tó kú tá a wá bò mọ́lẹ̀ tó jẹrà òun gangan látún wá gbé dìde eléyìí ohun gangan tí ó sì ṣẹlẹ̀ nù kì í ṣe pé ọlọ́run ṣe ìṣẹ̀dá míì tuntun torí pé gbogbo ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ pé ẹni ó kú ohun gangan lọ́lọ́run ó gbé dìde eléyìí gan ti di kèfèrí kí pé bóyá ìṣẹ̀dá míì tuntun lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣe ọlọ́run ọba àti ṣe ìṣẹ̀dá míì tuntun kìí ṣe tó tó tó tó tó jẹ́ iṣẹ́ ńlá lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́ni wa huwa alladhi yabda'u al-khalqa thumma yu'idu wa huwa ahwanu alayhi ọlọ́run ọba òun ló ṣe ìbẹ̀rẹ̀ ìṣẹ̀dá òun ló kọ́kọ́ dẹ̀yàn so àti ṣe ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn tí ọba símọ́ òun gangan ló rọrùn jù tàbá ní èèbó tó ṣe kọ̀mpútà ẹ̀ nísìn àwa ní kọ̀mpútà wa bàjẹ́ kọ́ wa má lè túnṣe a rí pé títúnṣe kọ̀mpútà yẹn lọ ní ọ̀rọ̀rùn fún jù ká pé wọ́n wá ṣe kọ̀mpútà tuntun so ìṣẹ̀dá èèyàn níbẹ̀rẹ̀ òun ló lè ju ìṣe ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn ìgbà tó bá kú tán so eléyìí gangan ni tí ó ṣẹlẹ̀ àwa gangan lọ́lọ́run ọba ó gbé wa dìde lọ́jọ́ gbèǹde alkiyama tá a sì ríra wa tá a bá dá alájọgbé àbí tá a jẹ́ bí tá a rí pé lágbájá ni so ẹ̀mí àti ara àti eegun tó bùn òun gangan ni ọlọ́run gbé àdìdé lọ́jọ́ ń gbẹ̀dẹ̀ alqiyama ó wá nu hadith al tí ọlọ́run bá sọ pé kàdábàní ibnu adama wàlámiyakùn lahu dhalik ọmọ ànábì adama ó pè mí ní pùrọ́ kò sì tọ́ fọ́mọ ànábì adáláwọ̀ kó pè mí lóko ọ̀ wàṣàtàmà ní wàlàm yakun lahu dhalik ọmọ ànábì adámọ̀ ń bú èmi ọlọ́run ọba kò sì tọ́ fún láti bú mi fàámà tẹkìdìbò ìyẹ ìyá ṣùgbọ́n ìjà mi nírọ́ tó ṣe tó lékún tó pè mí lóko rọ ni pé ọ̀rọ̀ rẹ̀ tó ṣe wípé lan yu'idani kama bada'ani ọlọ́run ọba ò ní ṣe mí lábẹ̀mí padà lẹ́yìn ìgbà ń bá kú tán gẹ́gẹ́ bí ó ti ṣe ìbẹ̀rẹ̀ ṣẹ̀dá mi ọ̀rọ̀ ni wa laysa awwalul khalqi bi ahwani alayya min i'adati létí lè tó sì jẹ́ pé ìbẹ̀rẹ̀ ṣẹ̀dá òun ló le ju ìdápadà lọ báwo ni ọmọ ànábì adama ṣe wá ń ṣe ìmọ̀ pé ń dohun padà lẹ́yìn ọba gbọ́ tó bá kú tán ọlọ́ni wà máa ṣẹ́tìmùhú ìyá ìyá ṣùgbọ́n búbú tó ọmọ ànábì ń bú mi ọmọ ànábì adama ń bú mi ni pé ó ń sọ pé ittakhadallahu walada ipe ọlọ́run ọba bímọ wa ana ahadun èmi ọba àsóní asọ́mad tí mi ò ní ìdìran lọ́wọ́ ẹnìkan kan pẹ́ẹ̀pẹ́ lam alid walam ulad ẹnìkan ò bí mi bẹ́ẹ̀ ni mi ò sì bí ẹnìkan kan <clears throat> so eléyìí ó ní ọ̀rọ̀ ọlọ́run ọba nínú àdísìl léètò ṣe déédé pẹ̀lú àwọn ayọ̀ ọlọ́run ọba ọlọ́run ní kama bada'na awwala khalqin nu'idu gẹ́gẹ́ bí a ṣe bẹ̀rẹ̀ ìṣẹ̀dẹ̀ èèyàn bẹ́ẹ̀ náà láà dá padà lẹ́yìn ìgbà tó bá kú tán ọlọ́run sọ láyé mi pé wa daraba lana mathalan wa nasiya khalqahu ọmọ ànábì adam ó ṣe àpèjúwe ó ṣe àpèjúwe ọ̀rọ̀ fún wa ó wá ti gbàgbé ìṣẹ̀dá rẹ̀ qala man yuhyi al-'idhama wa hiya ramim ó ń sọ pé ta ni ó jí eegun dìde lẹ́yìn ìgbà tí eegun yẹn bá jẹrà qul yuhyiha alladhi ansha'aha awwala marra sọ fún wa pé ẹni ó ṣe ìṣẹ̀dá rẹ̀ lákọ̀ọ́kọ́ òun náà ni ó tún wá gbé dìde lẹ́yìn ìgbà ó bá kú tán wa huwa bi kulli khalqin alim ọlọ́run ọba mọ gbogbo ẹ̀dá rẹ̀ pátá ọlọ́run ọba ní قد علمنا ما تنقص kusur منهم lẹ́yìn ìgbà tí èyàn bá kú tá a bá gbogbo tí ń yọ ní ara rẹ̀ tí ń dínkù táwọn jẹ táwọn nǹkan ń jẹ gbogbo ẹ̀ pátá kò sí lẹ́yìn ìmọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀ lọ́lọ́run mà wà indana kitabun hafiz bóò ni ó ṣe wá bóò ni ó ṣe sápamọ́ pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí ọlọ́run ní àkọọ́lẹ̀ tá a sì sọ àkọọ́lẹ̀ náà tí ò sí ẹnìkankan tó lè débi àkọọ́lẹ̀ yẹn ọlọ́run ọba ń sọ fún àwọn aláìgbàgbọ́ wípé kò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run ọba gbogbo ohun tí ilẹ̀ ń jẹ nínú ara wọn gbogbo orun wọn tí ilẹ̀ ti jẹ gbogbo eegun wọn tí ilẹ̀ ti jẹ gbogbo èékánná wọn pátá tí ilẹ̀ ti jẹ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n dá padà kì í ṣe tí tó ṣe kì í ṣe nǹkan ìmọ̀ ni bẹ́ẹ̀ ni kì ṣe tí ó tí ó tí ó tọ́lọ́wọ́n ọba ò ní lè ṣe. so ọlọ́ni wa indana kitabun hafiz anitira lè ta sọ. So, kò sí ẹni tó lè chẹ́ǹjì rẹ̀ pẹ́ẹ̀pẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè yọ nǹkan kan kúrò bal ilmuhu shamil ìmọ̀ ọlọ́run ọba ó kó gbogbo nǹkan jọ pátá ẹni tó ń sẹ̀mí lórí ilẹ̀ àtẹni tí wàá bò mọ́lẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba mọ kí ni ti ń dínkù lára wọn bal kaddabu بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج gbogbo nǹkan yìí tí wọ́n pè ní nǹkan ìmọ̀ kì í ṣe nǹkan ìmọ̀ pẹ́ẹ̀pẹ́ ohun tó jẹ́ kún ó ṣe bẹ́ẹ̀ ni pé balkadabu bilhaq wọ́n pe òdodo wọ́n pè nírọ́ nígbàtí òdodo náà wá bá wọn torí pé wọ́n wà nù ìrújú wọ́n wà nù àìlóye wọ́n wà nù àìmọ́kí lọ́kàn ni wọ́n wà nù ẹ̀ ìdínú tí wọ́n fi ń pe òdodo nírọ́ ọlọ́wọ́n ọba oní bal kadhabu bil haqq wọ́n ń pe òdodo nírọ́ lamma ja'ahum nígbàtí òdodo náà wá dé bá wọn fahum fi amrin marij àwọn wọ́n wà nù ààyè tó wọ́n wà ní ipò tó yẹ pé المختلف المتلبس al-mutalabbis tí wọ́n mọ̀ kí ni àwọn ọgbàmú ni òdodo èwo ni so àwọn àyà tí a kà yìí síwájú ká tó rékọjá lọ sí àyà tó kù ó ní pé àwọn àǹfààní alfawaid tó wà nínú àwọn àyà tá a kà kọjá yìí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé adhamatul Qur'an wa ijazihi ìtóbi al torí pé Qur'an olúborí ni kò sẹ́ni kankan tó tó fọwọ́ kan al-Qur'an àbí láti dín kankan kù nú ẹ̀ àbí láti ṣe àlékún kankan nínú al-Qur'an pàápàá jùlọ ọlọ́run fi challenge àwọn Quraish wípé Qur'ani tí Ànábì sallallahu alayhi wa sallam tó ń kà fún yín tẹ́ sọ wípé irọ́ ni tẹ́ sọ wípé òun ló mú wá látọ̀dọ̀ rẹ̀ ẹ̀yin náà múrú ẹ̀ wá torí pé èdè lárúbáwá la fi sọ kalẹ̀ lárúbáwá lẹ́yìn náà sì ń sọ anabi muhammad sallallahu alaihi wasallam yẹn kan nínú yín èyí ṣe tó wọn wá sí nǹkan tẹ́yìn ò lè ṣe so challenges nínú alquran ọ̀nà tó pọ̀ lọ́lọ́run gbà fi challenge àwọn quraish alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé ọlọ́run ní kún múrú qur'an gangan wá fún rẹ̀ ọlọ́run ni kul lẹ́yìn ijtama'ati al-insu wal-jinnu ala an ya'tu bi mithli hadha al-Qur'an la ya'tuna bi mithlihi walau kana ba'duhum li ba'din zahira sọ fún wọn ipe èèyàn àti àlìjànú pátá tí wọ́n bá lè kójọ láti pé àwọn darí pọ̀ mú irú al yìí wá la ya'tuna bi mithlihi wọn ò lè múrú al náà wá pẹ́ẹ̀pẹ́ẹ̀ wàlẹ̀ òkèèlè bá àdúhùn lè bá àdín dọ̀rí kódà tó kọ́ pé ohun apá kan wọn ran apá kan lọ́wọ́ láti fi mú irú alkùránì yìí wá wọn ò ní lè ṣe eléyìí ni challenge alákọ̀ọ́kọ́ bákan náà kò sẹ́ni kankan nu wọn tó mú irú alkùránì yìí wá challenge ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ ń ṣe fún wọn nínú alkùránì ni pé tàhàdáhùn an ya'tu bi ashri suwarin min ipe ọ̀dà tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá lè mú kùránì ọ̀hún gangan wá ẹ mú àyà mẹ́wàá bí inú àyà alkùránì mẹ́wàá wá kárì eléyìí náà wọn ò rí ṣe ọlọ́ni am yaquluna iftara ṣe wọ́n sọ wípé anabi muhammad sallallahu alayhi wa sallam ń lọ́lọ́ mú alkùránì wá irọ́ ní pa ọlọ́ni kúlfàdù bí ashrin suwari mithli ọ̀dà ẹ àyà mẹ́wàá rú rẹ̀ wá ẹ má wulẹ̀ mú kùránì gangan wá ẹ mú àyà mẹ́wàá rú ẹ̀ wá muftariyat tẹ́yìn náà ti ẹ̀ tíráì láti parú rọ́tà nàbí muhammad sallallahu alaihi wasallam tó pa wad'u man istata'tum min dunillah ẹ pé gbogbo ẹni tẹ́ ẹ bá lè pè láti ràn yín lọ́wọ́ kẹjọ mú àyà mẹ́wàá wá in kuntum sadiqin tó kó dodo lẹ́ ń sọ wọn ò rí àyà mẹ́wàá mú wá challenge ẹlẹ́ẹ̀kẹta ó ní ọlọ́run tiẹ̀ ní ọ̀dà ẹ mú súrà kan wá nínú súrà alukur'an súrà tó kéré jù ó ní súrà tó ní àyà mẹ́ta ọ̀dà ẹ múrú ẹ̀ wá kárí wọn ò rí súrà kankan mú wá ọlọ́run ní wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi suratin min mithlihi wad'u shuhada'akum min dunillah in kuntum sọ fún wọn tó bá pé ẹ ní iyèméjì nínú ta sọ̀kalẹ̀ fún ẹrú wa nabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà ẹ̀yin náà ẹ mú súra kan wá nínú ẹ̀ ẹ sì pé gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ lè pè tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún yín láti mú wá tí kì í sọ lọ́hùn tó bá yẹ dodo ni tẹ́ ẹ bá wá lè ṣe fa illam tafalu tẹ́ ẹ bá lè ṣe walam tafalu tẹ́lẹ̀ dáàmà pátápátá tí ilé ayé ò fi parẹ́ ẹ̀ ní lè ṣe fatakun nara torí ìdí èyí ẹ bẹ̀rù náà alẹ́tì wọ̀kúdù annas léètọ́ yẹ pé ohun tá a máa fi kónánà àwọn èèyàn ní wal hijaru àti àti àpáta u'iddat lil kafirin apilẹ̀ rẹ̀ lẹ̀ fún àwọn kèfèrí ni àwọn aláìgbọ́lọ́wọ́ gbàgbọ́ àǹfààní kejì tó wá nínú àwọn áyàtà kà ó ní àtànáwàlà adal Qur'an bí an wasafahu bil majid ó ní pé ẹ̀yìn tí ọlọ́run ṣe fún alukur'ani yìí tó pé tó ṣe àpèjúwe rẹ̀ pẹ̀lú almajid alápọ̀nlé wa kathratul èyí tó lóore tó so níbí ó ní pé aṣọ sẹ́yìn pé ọlọ́run ọba ó ṣe ìròyìn alukur'ani pẹ̀lú àwọn ìròyìn tó pọ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ọlọ́run pé alukur'ani ní alaziz olúborí ọlọ́ni wa innahu lakitabun aziz wípé alkùránì yóò tíra ni tó jẹ́ pé olúborí ni ìtumọ̀ rẹ̀ ni pé ó ń gangan fún rẹ̀ ó ń sọ ara rẹ̀ kò sí ẹnì kankan tó lè ṣe ìbàjẹ́ nú ẹ̀ àwọn èṣù àtàwọn olùrànlọ́wọ́ èṣù wọn ò ní agbára àti ṣe nǹkan kan fún alkùránì wọn ò lè ṣe tẹ̀gìyìr àyè pé kún ó chẹ́ǹjì nǹkan nú ẹ̀ àbí kún fi àlékún kan nínú alukur'an torí pé kur'an olúborí ni ọlọ́run ọba fún ẹnì kankan ní àṣẹ àti lè kankan nínú ẹ̀ so ọlọ́run ròyìn alukur'an pẹ̀lú al so al-aziz òun náà ìròyìn ni kìí ṣe ókọ al-karim ọlọ́run tún sọ̀rọ̀ ní ọrọ̀yìn al-Qur'an pẹ̀lú kẹlma al alápẹ̀lẹ́ innahu la-Qur'anun karim pé Kùránì ni alápọ̀nlé kalma alkarim ó ní ismun jami'un lima yuhmad ẹni pé ó kọ tó kó gbogbo nǹkan ẹ̀yìn tó kó gbogbo nǹkan ọpẹ́ tó kó sínú torí pé alkùránì àlàyé àti ìmànà àti ọgbọ́n àti wáàzí láti ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà nú ẹ̀ ìdínú tọ́lọ́n fi pè ní tíra alápọ̀nlé bákan náà nínú àwọn fawaid èyíta kàsẹ́yìn ọlọ́wọ́ bá pe Qur'an ní ó sọ pẹ̀lú ọkọ rẹ̀ al-Qur'an ilé ọkọ ni ọkọ al-Qur'an ni so ọlọ́n pe Qur'an yìí pẹ̀lú ọkọ tó pọ̀ nínú wọn ọlọ́n pe ní al-Furqan al ọlọ́ni tabaraka alladhi nazzala alfurqana ala abdihi liyakuna lil'alamina nadhira so alfurqan yìí <clears throat> ẹni pé ohun tó ń ṣe òpinya láàrin òdodo àti rọ́ ohun tó ṣe òpinya láàrin oore àtàbúrú torí pé ọlọ́run ọba ó sọ alkùránì kalẹ̀ láti ṣe òpinya irọ́ àti òdodo láti ṣe òpinya àwọn tó jẹ́ aburú àti oore fún gbogbo ọmọ ànábì adam àwọn àfáàmì ni alfurqan yìí لأنه نزل متفرقا في حين أن سائر الكتاب سائر الكتب نزلت جملة واحدة pẹ̀tọ́rí pé alkùrán ó wá ní ẹyọ ẹyọ ni ó ń wá díẹ̀díẹ̀ díẹ̀ títí ó fi di alkùrán ṣùgbọ́n àwọn tíra tí Ọlọ́run sọ̀kalẹ̀ síwájú alkùrán ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run bá sọ̀kalẹ̀ so ìdí ìdínú tọ́lọ́n fi sọ ní alfurqan èyí ni pé ohun tá a yà tá a yọ wọ́n lẹ́yọ ẹyọ so alfurqan ó kọ alqur'an ni bẹ́ẹ̀ ni ọlọ́run tó pe qur'an náà ní qur'an قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ọlọ́run pé al-Qur'an ní Qur'an bákan náà ọlọ́run pè ní al-kitab ìwé èyí tí àwọn Yorùbá ń pè ní tírà ìdí tọ́lọ́run fi pé al-Qur'an ní ìwé ni pé torí pé ohun tá a kọ ni àkọ́kọ́ kọ́kọ́ rẹ̀ ó ní pé ọlọ́run kọ sínú lawhil mahfuz lẹ́yìn náà nígbà ó ń wá tó ń sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wasallam ànábì ń pa àwọn sàábé rẹ̀ lílé aláṣẹ àti máa kọ́ so ó tún wá jẹ́ ń ta kọ sínú suhuf sínú ìwé sínú tírà lí èyí tí màláíkà alápọ̀nlé tó ń mú wá fún ànábì muhammad sallallahu alaihi wasallam ní ilé ayé ọlọ́ni alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab. ولم يجعل له عوجا سؤالون سؤال القرآن ني الكتاب بكنا أولون في القرآن ني الذكر يرتي أولون في القرآن ني الذكر يرتي أولون ني وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أصو يرتي كالفون torí àti máa ṣe àfihàn láti máa ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn ohun tá a sọ̀kalẹ̀ fún wọn torí kún ó lè jẹ́ ẹni tó rorí inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la ṣe ìrántí kalẹ̀ àwa la sọ ìrántí kalẹ̀ so ọlọ́run pé Qur'an ní ìrántí so n tí ọlọ́run fi pé Qur'an ní ìrántí ni pé. annahu dhikru min Allahi azza wa jal torí pé wáàzí ni ìrántí ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba dhakkara bihi ibada léyìí tí ọlọ́run fi ṣe ìrántí fún ẹrú rẹ̀ fa'arrafahum fihi hududahu wa fara'idahu ọlọ́run ọba fi hàn wọ́n kí ni àwọn àwọn ẹ̀ka ọlọ́run ọba kí àwọn faraib kí ni tí ọlọ́run bá ṣe léèwọ̀ èwo lọ́lọ́run sì bọ́ ṣe ní ọ̀ràn èèyàn lé wọn lórí wasairi ma awda'ahu fi hukmi àti àwọn nǹkan míì tí ọlọ́run bá tó sọ sínú alkur'an yẹn ni pé àlàyé ni tọ́lọ́run fi ṣe ìrántí fún àwa ọmọ ànábì adam nígbà míì kuma vikru ó máa ń túmọ̀ sí ohun tí ó lápọ̀nlé ohun tá a fi ṣe ìyẹn gan ó ní pé ọlọ́run ni wa innahu la dhikrun laka wa liqawmika wa sawfa tus'alun èyí ni pé al-Qur'an yìí dhikrun èyí ni pé oore àti àpọ́nlé ni fún wa nabi Muhammad sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n tẹ̀lé ọ nínú àwọn ọmọ nabi Adam àti àwọn aljannu torí pé gbogbo oore tí a ṣe fún yín lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al ọlọ́run ọba yóò bí yín léèrè rẹ̀ bákan náà hikma tí ọlọ́run fi rán àwọn òjíṣẹ́ ní tó fi ṣe wọ́n ní abáre èèyàn ó ní pé tí ọlọ́run bá lè rán màláíkà sí wa màláíkà kìí ṣe ẹ̀dá kan náà ni wá so báwo ni a ṣe gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ màláíkà káti ẹ̀ má sọ ọ̀rọ̀ màláíkà ìbá pẹ́ àlìjẹ̀nú gan lọ́lọ́run rán sí wa bóun ni ọ̀rọ̀ rẹ̀ ṣe fẹ́ yé wa tí kìí bá ṣe èèyàn abara bíi wa lọ́lọ́run ràn sí wa so ìdínú tó fi jẹ́ pé ọlọ́run fi rán èèyàn sí àwọn èèyàn yóò bá ní ọmọ iná làárán sí iná torí tá a bá rán òwú ní ìsinmi ìsinmi náà ó jẹ òwú so ẹ̀ntà lè rán sí náà ju ọmọ rẹ̀ lọ ọlọ́ni bákan náà anna man yunkiru al-ba'tha fa huwa al-kafir gbogbo ẹnikẹ́ni tó bá tó bá pe ìgbéǹde nírọ́ ó ti di kèfèrí tòrọ́lọ́ ni za'ama alladhina kafaru an lan yub'athu qul bala wa rabbi latub'athun thumma latunabba'una bima 'amiltum wa dhalika 'ala Allahi yasir àwọn tí wọ́n tí wọ́n ṣe ìgbàgbọ́ sọ́lọ́run àìgbàgbọ́ sọ́lọ́run wọ́n ń sọ wípé ọlọ́run ọba ò ní gbé wọn dìde sọ fún wọn wa rabbi mo búra pẹ̀lú ọlọ́run ọba mi latub'athunna dájúdájú àgbẹ̀yìn dìde thumma latunabba'una bima 'alimtum 'amiltum a sì so ń tẹ́ ẹ ṣe fún yín ní ilẹ̀ ẹ̀ntẹ́ gbélé ayé ṣe á fi tó létí tẹ́ ẹ mọ̀ àǹfààní tí a rí nínú àyà tá a kọ àkọjá wọn ni pé ọ̀ràn yẹn ni ká ṣe ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bá dájúdájú ọ̀kan ni nínú gbòǹgbò ẹ̀sìn Islam ọ̀kan ni nínú gbòǹgbò imani ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó jẹ́ rúkúnù èyí ni pé gbòǹgbò nínú imani so ó di dandan kí a gbàgbọ́ wípé ọlọ́run ọba yóò pa wá yóò sì gbé wa dìde yóò sì béèrè iṣẹ́ wa lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama aya alkur'an àti ọgbọ́n orí àtòntẹ́ẹ̀rí pẹ̀lú ojú ara wa gan ó fi hàn pé ọlọ́run ọba ó gbé wa dìde tó pé aya alkur'an ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aya tó ń fi ọ̀ràn yẹn pé ká gba ìjọ gbéǹde alkiyama gbogbo ẹ̀ láti kà sẹ́yìn ṣùgbọ́n ohun tá à ń rí lójú tí ó fi hàn yí pé ọlọ́run ọba ó gbé wa dìde ó ní pé ọlọ́run ọba ó ṣe àlàyé àwọn nǹkan kan nínú alkur'an tó fi hàn yí pé ọlọ́run ọba yóò pa wá yóò sì gbé wa dìde nínú rẹ̀ ó ní àwọn àjọ ànábì Musa alayhi salatu wassalam nígbà tí wọ́n sọ pé lan nu'mina laka hatta nara Allaha jara a ní gbà ọ́ gbọ́ àfi tá a bá rí ọlọ́run ọba pẹ̀lú ojú wa báyìí fa amatahumullah lọ́lọ́run bá láti fi hàn wọ́n pé o ọlọ́run bá lè pààyàn yóò sì tún gbéyàn dìde ọlọ́run wa idh qultum ya Musa ẹ ṣe ìrántí fún wọn nígbà tẹ́ sọ pé wà nábì Musa lan nu'mina laka alayhi salatu wassalam a ní gbà ọ gbọ́ hatta nara Allaha jahra àgbà tá a bá rí Ọlọ́run ọba pẹ̀lú ojú wa báyìí fa wa antum tanzurun ọlọ́run sì ṣe apá kan nínú wọn tí wọ́n ń wo báwọn ọmọ ìyá wọn ṣe kú kalẹ̀ thumma ba'athnakum lẹ́yìn náà la bá gbé yín dìde min ba'di lẹ́yìn ikú yín la'allakum tashkurun torí kẹ́ lè dúpẹ́ so òye àtọgbọ́n orí àti ń taari ó ti fi hàn wá pé ọlọ́run ọba yóò gbé wa dìde bákan náà kò sí nínú ọgbọ́n ipe ọlọ́run ọba tí ó ṣe ìṣẹ̀dá èèyàn láti bẹ̀rẹ̀ kò wá nílé tún ìṣẹ̀dá rẹ̀ ṣe gẹ́gẹ́ bí a ti sọ sẹ́yìn torí pé a rí pé ilẹ̀ ìgbà míì ó ti kú táwọn pé kò sí nǹkan kan tó lè jáde nínú ilẹ̀ náà ṣùgbọ́n nígbà tí òjò tó bá rọ̀ sórí ilẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni ilẹ̀ wọn padà di alààyè tí ó sì máa wu nǹkan jáde gbogbo ẹ̀ lọ́lọ́run fi ṣe àpèjúwe fún wa nínú alukur'an torí láti fi rán wa létí pé ìgbéǹde wà ọlọ́ni wànàzálnà mínà sàmà ìmáàn mubarakan fa'ambatna bihi jannatin wa habbal hasid والنخل باسقات لها طلع نبيد رزقا للعباد وأحيي وأحيينا به بلدة ميتة كذلك الخروج ọlọ́run ní aṣọ omi kalẹ̀ òjò láti òkè òjò alálùbáríkà léyìí tá a fi omi òjò yẹn tá a fi gbé tá a fi mú jáde nínú ilẹ̀ àwọn nǹkan ọ̀gbìn àwọn tá à ń jẹ tá à ń mu nínú ẹ̀ àti àwọn èso lóríṣìíríṣìí torí kó fi máa jẹ́ àrísìkí fún àwọn ẹrú ọlọ́run ọba ọlọ́run ni wà bíi baldatan maita ilu tó ti kú tẹ́lẹ̀ a sì fi wọ́n sọ wá fi omi yẹn sọ di àlàyé kadhalika alkhuruj bí àwọn kan ti ń jáde nù lẹ́yìn lẹ́yìn ìgbà tílẹ̀ ti kú bẹ́ẹ̀ lẹ́yìn náà jáde nù lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá ti jẹrà torí pé gbogbo ń ta bá gbìn sílẹ̀ ó láti jẹrà náà kó tó di pé yóò tún sẹ̀mí so bi ẹ ṣe jẹrà nù lẹ́yìn àti ń tẹ́ ẹgbìn nínú ilẹ̀ tó náà jẹrà tó ti tó sì tún jáde láti inú ilẹ̀ náà bẹ́yìn náà ó sì jáde nù níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí ó fi hàn pé ọgbọ́n orí gan àti ń àárín lójú wípé ìgbéǹde wà أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج ọlọ́run ọba ó ń fi ó fi ń tẹ̀ wá létí wípé ọlọ́run ọba ọba ọba oní ọba alágbára àti ṣe gbogbo ohun tó bá wù ni tẹ́ ẹ̀ bá ń ṣe èèmọ̀ wípé ọlọ́run jí òkú dìde tẹ́ bá ń ṣe èèmọ̀ wípé ọlọ́run ṣe rán anabi muhammad sallallahu alayhi wa sallam sí yín kọjá èèyàn bí yín ọlọ́ni èése tẹ́ ẹ̀ wòye sí ìṣẹ̀dá sánmà léètọ́ wà lórí yín bóòlà ti kọ́ wọn tí wọ́n sì dúó tí ò sí nǹkankan tó mú dání bẹ́ẹ̀ la ṣe sánmà náà lẹ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ìràwọ̀ àti òṣùpá àti oòrùn tó sì jẹ́ pé tẹ́ bá wo sánmà yẹn ẹ̀ lè rí àbùjẹ kankan nú ẹ̀ pẹ́ẹ́pẹ́ tẹ ẹ bá wòye sísánmọ̀ ọ̀hún ẹ lè ra àbùjẹ kankan àbí àléébù kankan ní ara sánmọ̀ náà so ìṣẹ̀dá sánmọ̀ yìí ó fi hàn yí pé ọlọ́run ọba tó dẹ́sẹ̀ ìṣẹ̀dá sánmọ̀ náà kò sí tí ò lè ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ láyé ibòmí pé alladhi khalaqa sab'a samawati tibaqa ma tara fi khalqi rrahmani min tafawut farji'il basara hal tara min futur ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير ọlọ́run ni ọlọ́run ọba tó ṣe ìṣẹ̀dá sánmà méjèèje tó ṣe lórí ara wọn tó ṣe déédé léètọ́ ẹ pé ẹ lè rí nǹkan kan nínú ìṣẹ̀dá ọlọ́run ọba tẹ́ ẹ lè rí àléébù kankan nú ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wò ẹ tún wò bóyá ẹ rí àléébù kankan ṣé ti wò ọ̀dà ẹ tún wò nígbà ẹ̀mọye tẹ́ ẹ báyìí lè rí àléébù kankan jáde nínú ẹ̀ ẹ ó rí i pé yọ́ọ́ rẹ̀ yín ẹ̀ sì ní rí àléébù kankan mú jáde nínú ìṣẹ̀dá ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ni antum ashaddu khalqan amis sama banaha ṣé ìṣẹ̀dá tí ló ti ẹ̀ wá lágbára jù ní àbí ìṣẹ̀dá sánmà èyí tá a kọ́ ní kíkọ́ tí ó sì sí nǹkan kan tó mú dání rafa'a samkaha fasawaha ọlọ́run gbé dání ó sì ṣe déédéé tó yẹ pé tẹ́ ẹ bá wo dáadáa ẹ lè rí àléébù kankan nú ẹ̀ ọlọ́run ni wal arda والأرض مددنا وألقينا فيها títẹ́ta tẹ́yún a tún fi àpáta níláńlá a tún fi rí mọ́lẹ̀ lẹ́yìn ìgbà náà àwa ń mú jáde nínú ilẹ̀ yẹn min kulli zawjin ba'ij ló lọ́kàn ọ̀jọ̀ kan àwọn nǹkan ìjẹ ìmu àwọn nǹkan adùn tẹ́ jẹ tẹ́ gbádùn léè tó dùn wò tó sì tún dùn jẹ tẹ́ báyìí lè wòye ọ rí i pé ọlọ́run ọba tó ṣe lè ọba tó lágbára àti ṣe gbogbo nǹkan ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ní àyè bòmí pé awalam yaraw ila al-ardi kam anbatna fiha min kulli zawjin karim tí àwọn èèyàn ò tiẹ̀ wòye ni sílẹ̀ ẹlẹ́ta tẹ́ tó yẹ pé oríṣiríṣi àwọn nǹkan là mú jáde láti inú ilẹ̀ náà àwọn igi tẹ́ jókòó lábẹ́ rẹ̀ tẹ́ máa gbádùn ẹ̀fúùfù tó dáa àwọn nǹkan jíjẹ lóríṣiríṣi àwọn nǹkan ọ̀sìn táwọn náà ń jẹ èyí tẹ́yìn náà tún fi ń ṣe oògùn tẹ́ ẹ̀ bá gbádùn lóríṣiríṣi tọ́lọ̀ mú jáde láti inú ilẹ̀ ọlọ́ni wa anzalna mina samai ma'an fa ambatna fiha min kulli zawjin karim oríṣiríṣi nǹkan la mú jáde láti inú ilẹ̀ so ilẹ̀ ẹlẹ̀ yẹn tí òjò tó bá rọ̀ sórí rẹ̀ a ó rí pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí sẹ́ ó bẹ̀rẹ̀ sí yanu àwọn nǹkan tọ́lọ́run ti bò mọ́lẹ̀ èyí tẹ́yìn ń gbìn èyí tí èsì ẹ̀yìn lẹ̀ ń gbìn gbogbo ẹ̀ yóò máa jáde láti inú ilẹ̀ náà torí òjò òjò tí ọlọ́run ọba tọrọ lé lórí so gbogbo àwọn nǹkan yìí tafsiratan. tafsiratan wa dhikra li kulli abdin munib. ìwòye ni fún yín ìmọ́lẹ̀ ni fún àwọn afọ́jú tó yẹ pé àìmọ̀ kan ti fọ́ wọn lójú wáàzí ìrántí ni fún àwọn tó yẹ pé wọ́n ń ṣe ìrẹ̀lẹ̀ fún ọlọ́run ọba wọn tí wọ́n sì ń páyà ọlọ́run ọba wọn tó yẹ pé gbogbo ògbà àlámọ̀rí wọn wọ́n ń da padà ní sí ọ̀dọ̀ ọlọ́run ọba náà. ونزلنا من السماء ماء مباركا فأم وأنبتنا به جنات وحب الحصيد ọlọ́run ni ونزلنا من السماء مطرا كثيرا a tún wá ń sọ kalẹ̀ láti sánmà òjò lè tó pọ̀ كثير المنافع táǹfààní rẹ̀ náà sì tó pọ̀ وأنبتنا به بساتين láti bí àrò òjò yẹn ó ní oko lè tó pọ̀ àti àwọn igi àtàwọn nǹkan nǹkan nǹkan èso tó ti ń jáde látinú rẹ̀ tó yẹ pé ẹ̀yin gan tẹ́ ẹ bá wò inú yóò sì máa dùn gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ní àyèbò mi pé wa anzalna minas sama'i ma'an à ń sọ kalẹ̀ láti sánmà omi bi qadarin tó ṣe déédéé bùkátà yín torí pé tá a bá ní gbogbo ń tẹ́ a fi sagbára láì fi sọ omi náà kalẹ̀ fún yín yóò sì pa yín àṣùgbọ́n à ń sọ kalẹ̀ bí kọ́dàrin déédéé bùkátà yín faskannahu fil ard awájẹ́ kí omi náà kó jókòó lórí ilẹ̀ ìbápẹ́lẹ̀ ẹlẹ́yìn ọlọ́run ṣe nílẹ̀ àpáta ni bóòlù omi ó ṣe máa jókòó lórí ẹ̀ omi yọ́ọ̀kan sàn lọ ni tí ò ní sàǹfààní fẹ́ni kankan ọlọ́run ní àwa la ṣe kó fi máa jókòó sínú ilẹ̀ wa inna ala dhahabin bihi laqadirun léyìí tó sì jẹ́ pé alágbára àti ní kómi wọn má dùn lẹ́ẹ̀lẹ́pẹ̀pẹ̀ tí ó sì ní sàǹfààní fún yín fàǹṣẹ́nà lẹ́kùn bí ìjẹ̀nàtìn pẹ̀lú omi yún òun la fi mú àwọn oko min nakhilin láti bí dẹ́bínù àti àwọn ẹ̀nàbí tá a mú jáde fún yín àtàwọn oríṣiríṣi àwọn nǹkan jíjẹ múmu léè tó pọ̀ wa minha ta'kulun nínú àwọn nǹkan tí ń tẹ́ ilẹ̀ mú jáde inú rẹ̀ lẹ́ ń jẹ والنخل باسقات والنخل باسقات لها قلع نضيد ọlọ́run ni pẹ̀lú nínú ilẹ̀ yẹn náà ó ní àwọn dẹ́bínù igi dẹ́bínù léyìí tó ga sókè léyìí tó jẹ́ pé tí dẹ́bínù yẹn bá jáde tán yóò sùjọ tí ó borí ara wọn tí wọ́n wà ara wọn láti inú ilẹ̀ náà láti mú jáde fún yín رزقا للعباد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج ọlọ́run ni a ṣe léyìí kó fi lè máa já rìzìkì fẹ̀yìn ẹrú mi nínú lórí ilẹ̀ kó lè máa já rìzìkì fún yín وأحيينا به بلدة ميتا ìlú tó ti kú tẹ́lẹ̀ a tún sọ wọ́n dabẹ̀mí pẹ̀lú òjò náà kadhalika al-khuruj gẹ́gẹ́ bá a ṣe ṣe àwọn eléyìn bẹ́yìn náà ṣe jáde nù níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama bí nǹkan ọ̀gbìn ṣe ń jáde bẹ́yìn náà ṣe jáde nìyẹn so káwòye sí pé anna khurujun nas ahya'a min quburihim ìjáde àwọn èèyàn lábẹ̀mí nínú kábàrí wọn ba'da al-mawt lẹ́yìn ìgbà wọn ti kú khakuruj nabati minal ard gẹ́gẹ́ bí àwọn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀gbìn máa ń ṣe ń jáde nínú ilẹ̀ bẹ́ẹ̀ làwọn náà ṣe jáde lẹ́yìn nígbà tó yẹ pé kò sí nǹkan kan lórí ilẹ̀ náà wọ́n wá di pé wọ́n wá ń jáde wọ́n ń di nǹkan tí àwọn èèyàn máa ṣàǹfààní pẹ̀lú wọn torí pé kí ni istiwaul jami' fi annahu jaa ba'da al-adam torí pé gbogbo àwọn méjèèjì wọ́n ṣe déédéé tẹ́lẹ̀ wọ́n wá nígbà tí ò sí wọn nígbà wọn tún kú tẹ́ náà àtúnsọ wọn dàbẹ̀ mi wọn tún padà wá so gbogbo ẹ̀ ó ṣe déédé ara wọn ìdínú tí ọlọ́run fi ṣe àkàwé pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ní fanzuru ila athari rahmatillah ẹ wòye sí àwọn àmì ọrẹ ọlọ́run ọba àti àánú rẹ̀ kayfa yuhyi al-arda ba'da mawtiha bóòlọ́lọ́run ṣe máa sọ ilẹ̀ di abẹ̀mí lẹ́yìn ìgbà tí ilẹ̀ náà ti kú inna dhalika la muhyil mauta lẹ́lẹ́ ọlọ́run ọba tó ṣe yun yóò sọ yóò jí òkú dìde lẹ́yìn ìgbà tó bá kú wa huwa ala kulli shay'in qadir ọlọ́run sì ní ó ní agbára àti ṣe gbogbo nǹkan pátá náà afwan ibi tá ti dúró nìyẹn so níbòmí ọlọ́run tún sọ ní àyè bòmí ọlọ́run ní wa tara al-arda hamidatan فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ọlọ́run ni ẹ ó rí ilẹ̀ tó ti gbẹ tó ti dòkú lẹ́yìn ìgbà tí a bá sọ òjò kalẹ̀ lórí ẹ̀ ni ilẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí sẹ́ yóò wá di abẹ̀mí yóò wá máa mú àwọn èso jáde láti inú rẹ̀ léyìí tó ẹ pé tẹ́yìn náà bá wù inú yóò sì máa dùn ó dùn wò ó dùn jẹ ذلك بأن الله هو الحق eléyìí ó fi ń ròyìn pé ọlọ́run ọba ọba òdodo ni wa annahu yuhyi al-mauta ó sì fi ń hàn yìí ó fi ń dá yín lójú pé ọlọ́run ọba yóò gbé òkú dìde wa annahu ala kulli shay'in qadir bákan náà eléyìí fi ń yé pé ọlọ́run ọba ó ní agbára àti ṣe ohunkóhun wa anna sa'ata atiyatun lẹ́yìn náà ó tún fi ń hàn yín pé ọjọ́ gbéǹde al-qiyamah òdodo ni láàárọ̀ ìbàfihà kò sí iyèméjì nú ẹ̀ wa anna Allah yab'athu man fil qubur ipe ọlọ́run ọba yóò jí gbogbo ẹni tó wà nù lẹ̀ tó wà nù kábàrí ọlọ́run ó jí wọn dìde níjọ́ gbẹ̀rẹ̀ àlùkẹ́yàmù. bákan náà ọlọ́run tún sọ ní ààyè ibòmí wa min ayatihi annaka tara al-arda khashi'atan fa'idha anzalna 'alayha al-ma'a ihtazzat wa rabat inna alladhi ahyaha dájúdájú ọlọ́run tó sọ ilẹ̀ di abẹ̀mí ó lè jí òkú tó ti kú tó sì tú tí ó jí dìde tó náà di abẹ̀mí wa innahu ala kulli shay'in qadir ọlọ́run ọba ó lágbára àti ṣe ohunkóhun so àwọn àyà yìí ó jùlọ jẹ́ pé mi ò mọ àsìkò mo rò pé àsìkò ti tó now okay àwọn àyà yìí òun náà ní àwọn àǹfààní tó pọ̀ tó kó sínú alákọ̀ọ́kọ́ ni pé àwọn ẹ̀rí tọ́lọ̀ ń fi ń hàn wá ike ìgbéǹde alkiyama ń bẹ ó ní pé ọlọ́run ọba ó se lọ́nà àyàn fún wa pé ká máa wo àwọn ìṣẹ̀dá ọlọ́run eléyìí yóò fi hàn wá ipe ọlọ́run ọba ní agbára àti se gbogbo nǹkan so ọlọ́run ọba tó ní agbára àti ṣe gbogbo nǹkan yẹn òun náà ní agbára àti jíwa dìde lẹ́yìn ìgbà tá a bá kú tán bákan náà oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run fi hàn wá nínú alukur'an ipe òun ó jí òkú dìde ìjọ gbéǹde alkiyama ń wà bẹ́ẹ̀ ni hisabi wà alákọ̀ọ́kọ́ nú ẹ̀ o ni pé ọlọ́run ọba sọ sarihan ní ọlọ́run sọ pàlà ipe ìjọ gbéǹde alkiyama wà nínú irú àwọn àyà ni pé innakum yawmal qiyamati tub'athun dájúdájú ẹ̀yin olójọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama a ó jì yín dìde walmauta yab'athuhumullah gbogbo òkú lọ́nà jì dìde so eléyìí ọ̀nà àkọ́kọ́ nù tọ́lọ̀ fi ń hàn wáyé pé ọlọ́run jí òkú dìde ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé Ọlọ́run máa ń fi Ọlọ́run máa ń fi àwọn nǹkan ọ̀sìn tá a máa ń gbìn tí ó tún dìde Ọlọ́run tún máa fi ṣe àríwòye fún wa ká fi mọ̀ dájú wípé Ọlọ́run ó jí òkú dìde ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ni pé Ọlọ́run máa ń ṣe ìṣára pẹ̀lú àwọn ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ láti fi dá wa lójú pé Ọlọ́run ọba o ó ní agbára àti jíwa dìde lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin àbí ẹlẹ́ẹ̀karùn-ún ó ní pé ọlọ́run ọba ọba tó mọ́ni tó yẹ pé kò tọ́ fọ́lọ̀ láti máa ṣeré so gbogbo tọ́lọ́run sì dá ọlọ́run ọ̀dá fún iye eré pẹ́ẹ̀pẹ́ tó bá wá jẹ́ pé ọlọ́run yóò ṣe àwọn nǹkan lọ́ràn àyàn fún wa yóò sì ṣe àwọn kan ní haramu fún wa láti ṣe tó sì ní ẹ̀san wà òun ó ṣe ìṣirò ṣe wa yóò sì tún jíwa dìde kí wá ní tó bá jẹ́ pé ọlọ́run ọba ò ní jíwa dìde kí ni àǹfààní àwọn ẹsẹ ẹmọ́sẹ kò láǹfààní so ẹsẹ léyìí ẹmọ́sẹ léyìí kí láǹfààní ẹ̀ tó bá jẹ́ pé ọlọ́run ò ní jíwa dìde láti ṣe ẹ̀san fún wa yóò wá jẹ́ pé kèfèrí àti mùsùlùmí àti múmìnì bákan náà ni wọ́n torí pé wọ́n bá ti kú wọ́n ti kú náà nù. No ọlọ́run ni ayahsabu afa asibtum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un tí ẹ ti ẹ̀ wá rò pé adáyín ní fúere lásán ni ipe ẹ̀ ní padà sọ́dọ̀ wa fata'ala Allah ọlọ́run ọba ó tóbi jù bẹ́ẹ̀ lọ láti máa ṣeré láti máa ṣe ìṣẹ̀dá torí eré ayahsabu al-insanu an yutraka suda ṣé àwọn èèyàn ti wá rò pé a kàn fi wọ́n lẹ̀ kò ní sí pé ẹ ṣe kò ní sí pé ẹ má ṣe kò sì ní síjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kò ní sẹ́sàn kò sì ní sí aljanna àbí iná pẹ́ẹ̀pẹ́ ọlọ́run bá tóbi jù bá ń lọ bákan náà ọ̀nà míì ni pé ọlọ́run fi hàn wáyé pé ọlọ́run òun èé sábà ọba alábòsí ìbá jẹ́ pé ọlọ́run yóò fi wá kalẹ̀ láìṣe ẹ̀san fún wa àtẹn tó jẹ́ kèfèrí àtẹn tó jẹ́ múmi ni a jẹ́ pé nǹkan kan náà ni wọ́n jẹ́ nù eléyìí nílé ayé wọ́n ní ọmọ ṣe nǹkan báyìí ó wù ṣe kò ṣe eléyìí nílé ayé wọ́n ní ó ṣe nǹkan báyìí ó wù kọ́ mọ́ ṣe ó ṣe torí ìbẹ̀rù ọlọ́run káwá ní ẹni tí ò wá ṣe nǹkan kan pẹ́ bákan náà wọ́n jọ wá jẹ́ nígbẹ̀yìn ọlọ́run ní afaman kana mu'minan kaman kana fasiqa la tó jẹ́ múmìnì àtẹnjọ́ jẹ́ fásìkì wọn ò lè jọ ṣe déédéé pẹ̀pẹ̀ ọ̀nà míì tọ́lọ̀ tún fi máa hàn wá láti fi hàn wípé ìjọ ìgbéǹde alkiyama wà ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́lọ́ ń sì ròyìn rẹ̀ nínú alkur'an nínú ìjọ àwọn bànú israel ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ ni nínú àwọn banu israel ẹnìkan tó pa ọmọ ìyá wọn kan tọ́lọ́n fẹ́ ọlọ́n fẹ́ fi hàn wọ́n pé ọlọ́run ó jí òkú dìde lọ́lọ́run wá ní ọlọ́ni wa idh qataltum nafsan ẹ ṣe ìrántí ń gbà tẹ́ pa ẹnìkan tẹ́ pa ẹ̀dá ẹ̀mí kan fadara'tum fiha lẹ bá bẹ̀rẹ̀ sí ṣe fàmí ń fọ́ eléyìí ti ṣe léyìí àwọn eléyìí ti sáwọn yìí àwọn ìjọba yìí ti sáwọn ìjọba yìí wallahu mukhrijun ma taktumun ọlọ́run sì fẹ́ fi ti ṣe kó fi hàn gbangba kó kálukú ọmọ tẹlẹ tó ṣe iṣẹ́ ẹ̀bù náà fọ̀kúnlẹ̀ náà dìbò òbí bá ọ̀bí ha lọ́lọ́run bá ní òkè ẹ mú màálù kẹ́ẹ̀pá kẹ́ẹ̀wá fi màálù yẹn kẹ́ẹ̀fi na òkú tó kú nígbà wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lòkú bá sì dìde lọ́ba sọ ẹni ọpa mínì ọ̀rọ̀ ni kadhalika yuhyi Allahul mauta bọ́lọ̀ ń ṣe máa gbé òkú dìde nù no wa yurikum ayati ọlọ́run fi àmì rẹ̀ hàn yín la'allakum ta'qilun bọ́yẹ lè jẹ́ bọ́yẹ àpọlọ yín lè padà wá kẹ́ mọ̀ pé o ilé ayé yìí kìí ṣe bẹ́ẹ̀ ti rò wípé ibi ilẹ̀ ti ṣe tí ó parí bákan náà sísọ ìròyìn àwọn kan tí wọ́n jáde tó yẹ pé wọ́n tó uluf àwọn thousands wọ́n jáde torí pé wọ́n bẹ̀rù ikú wọn ò fẹ́ kú ọlọ́ni alamtaro ila alladhina kharaju min diyarihim ẹ rí òye nínú àwọn kan tí wọ́n jáde nínú àwọn èèyàn wọn tán jáde kúrò nílùú wọn wọ́n olúfún wọ́n wà ní thousands hadhar al-maut wọ́n jáde torí pé wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rù kú faqala lahumullah lọ́lọ́mbá ní mútu ẹkú bẹ́ẹ̀ ni wọ́n bá sì kú thumma ahyahum lọ́lọ́n bá tún gbé wọn dìde ọlọ́ni inna Allaha ladu fadlin ala nas ọlọ́run ọba ọba oníkẹni fún lórí àwọn èèyàn walakinna akthara an-nas la yashkurun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn èyí dúpẹ́ fọ́lọ́run nínú àwọn àṣẹlẹ̀ èyí tá a ṣe kọjá ó ní kíṣọ àwọn ẹ àwọn kan tí wọ́n ré kọjá inú ìlú kan inú abúlé kan náà rí kọjá wọn á rí pé gbogbo tó wà nínú abúlé yẹn ó ti kú kalẹ̀ kò sí ti ń sẹ̀mí lórí ìlú nínú nínú abúlé náà wọ́n wá ń sọ pé bóòlù ọlọ́run ṣe wá fẹ́ gbé àwọn eléyìí dìde lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán àwòkẹ́lẹ̀dì mọ́rọ̀ àlàkọ́rìẹ̀tìn gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n kọjá nínú abúlé kan wọ̀nyí ẹ̀kọ́ wíyẹ̀tùn òrùṣíà tó qala anna yuhyi hadhihi Allahu ba'da mawtiha wọ́n wá ń sọ pé bóòlù ọlọ́run sì wá gbé àwọn eléyìí báyìí ní ìsinmi wọn ti kú kalẹ̀ bóòlù ọlọ́run sì gbé wọn dìde lẹ́yìn ìgbà wọn ti kú fa amatahu Allah lọ́lọ́run bá pa ẹni tó rí kọjá abúlé náà lọ́lọ́run bá pa ọ wá wà ń bẹ̀ mí àti amin fún ọdún ọgọ́rùn-ún ọdún thumma ba'atha lọ́lọ́run bá gbé dìde wọ́n wá ń bi léèrè pé kam labist ìjọ́ mélòó ló ti wà ń bí wọ́n ní àwọn dàbí pé ọjọ́ kan ni àbí ba'da yawm àbí apá kan nínú ọjọ́ kan ó dàbí pé láàárọ̀ lásán ni òun sùn lòun wá jí ní nírọ̀lẹ́ ọlọ́run ni bal labista mi'ata àmì ọgọ́rùn-ún ọdún ló ti wà ń bí ní ìsìn tọ́ ọ̀bá mọ̀ ṣùgbọ́n kó lè dá ọ lójú fanzor ilà tó àmì oúnjẹ tó gbé dání tó fi ń lọ rìn àjò yẹ̀wò kóò ló ti rí àwọn nǹkan mu tó gbé dání tó fẹ́ mu ló ní lójú nínú ìrìn rẹ yẹ̀wò bóun náà lòun náà ti rí lámìyàtẹ̀ sẹ́nà kò sí nǹkan kan tó mu ọ̀dà wọ́ himarik kẹ́tẹ́kẹ́tẹ́ tó gùn wálé nájà alẹ́kà ayàtàn torí àti fi ó ṣe àmì fún àwọn èèyàn so ó wá rí pé kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ó ti kú kalẹ̀ ó ti jẹrà wọ́n ti deegun lọ́lọ́run wá ní kí àwọn eegun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn kún ọmọ kún ọmọ kún ọmọ so mọ́ra wọn kí ẹran kún ọmọ bo eegun mẹ́lẹ̀ falamma tabayyana lahu nígbà tó rí kíní pẹ̀lú ojú rẹ̀ lọ́wọ́ ni a'lam anna Allah ala kulli shay'in qadir dájú mo mọ̀ pé ọlọ́run ọba ó ní agbára àti ṣe gbogbo nǹkan nínú àwọn àṣẹlẹ̀ míì náà bákan náà ó ní anábì Ibrahim alayhi salatu wassalam ó sọ fún ọlọ́run ọba pé wọ ọlọ́run o arini kayfa tuhyil mauta fi hàn mí bóò ló ṣe gbókù ọlọ́run ni awalam tu'min sí ó gbàgbọ́ ni qala bala ó ní rárá o kìí ṣe pé mi ò gbàgbọ́ walakin liyatma inna qalbi torí kí ọkàn mi ó lè balẹ̀ kí ìmáàni mi kó fi lékún ìdínú tí mo fi ń béèrè kìí ṣe pé torí pé àìní ìmáàni ọlọ́run bá ní ọ̀dà khud arba'atan min at mú àwọn ẹyẹ mẹ́rin kó gé wọn ní wẹ́wẹ́ kó dà wọ́n papọ̀ pátá wọn kọ́ bu ọ̀kan bí kó bu ọ̀kan sọ̀n kó bu ọ̀kan sọ̀n kọ́ wá pè wọ́n nígbà tó ṣe bẹ́ẹ̀ ẹlẹ́yẹ bá jáde mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú ẹ̀mí ọlọ́ni kó lè hakim ọlọ́run ọba ọba olùborí ni ọlọ́run ọba ọba olóye ni kò sí ọlọ́run ọba ò òní àwọn ashabul kahf àwọn ọ̀dọ́ tí wọ́n jáde kúrò tí wọ́n gbé ẹ̀sìn wọn tí wọ́n gbé sá nínú ìlú wọn torí aburú tí wọ́n ń ṣe nínú ìlú tí wọ́n wá lọ tí wọ́n lọ sinmi nínú ihò àpáta tí ọlọ́run sì nìkún kú síbẹ̀ fún thalathu mi'atin wa tis'a sinin three uh, three hundred and nine years ni wọ́n lò ń bẹ̀ thalathu mi'atin wa tis'a sinin èyí ni pé uh, ẹgbẹ̀rún mẹ́ta kọ́run ọgọ́rùn mẹ́ta àti mẹ́sàn ọdún ọgọ́rùn mẹ́ta àti mẹ́sàn ni wọ́n lò ń bẹ̀ ọlọ́ni wa tahsabuhum tẹ́ bá rí wọn ẹ pé wọ́n wà wọ́n wọ́n jí ni ẹ pé wọn kì í oorun ni wọ́n ń sùn wọ́n wọn mùrùkúd bẹ́ẹ̀ sì ni kò sẹ́mi kankan lára wọn. wọ́n nu kọ̀líbùhùn dáàtẹ̀ lèmin wọ̀ shimal àwa fúnra wọn là ń yí wọn padà sẹ́gbẹ̀ẹ́ báyìí à ń yí wọn padà sẹ́gbẹ̀ẹ́ báyìí. bákan náà ajá tí wọ́n mú dání bá sì tún dèrò àyè ìbílwọ̀sí òun náà ọ̀nà ọwọ́ rẹ̀ kalẹ̀ níbi ààyè àbáwọlé eh, ihò yẹn léyìí tó yẹ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá wò wọn báyìí ẹ̀rù ó sì bà yóò sá padà ni ọlọ́ni wa kadhalika ba'athnahum liyatasa'alu bainahum bẹ́ẹ̀ láti gbé wọn dìde kún lè máa béèrè lọ́wọ́ ara wọn pé ìgbà mélòó láti lò ń bí bí wọ́n ti ń béèrè nu kò wá sẹ́ni tó mọ ìgbà tí wọ́n ti lò ọ̀rọ̀ ni wakadhalika a'tharna alayhim liya'lamu anna wa'da Allahi haqq wa anna sa'ata la rayba ìdí elé la fi jẹ́ kí àwọn èèyàn ó mọ irú ipò táwọn àwọn ọ̀dọ́ yìí tí wọ́n wà torí pé kún ó lè mọ̀ pé àwọn ọ̀dọ́ yìí wọ́n ti pẹ́ wọ́n ṣe èèyàn sí tẹ́ bá rí àwọn èèyàn tí wọ́n ti lògbà ní ẹgbẹ̀rún ọdún sẹ́yìn bó la ní dá wọn mọ̀ torí pé àwọn ò ní irú aṣọ táwọn wọ̀ wọn ò ní ṣe sí ń ṣe sí so aláti dá wọn mọ̀ owó tán mú dání wọ́n ti mọ̀ pé kìí ṣe irú owó táwọn lò ní so láti ara owó yẹn wọ́n ti mọ̀ pé àwọn tí wọ́n ní owó yọ wọ́n ti gbé láti ọdún tọ́tọ́tọ́ pẹ́ ọlọ́ni kadhalika a'tharna alayhim torí ìdí èyí la fi jẹ́ káwọn èèyàn dá wọn mọ̀ liya'lamu anna wa'da Allahi haqq torí káwọn èèyàn lè mọ̀ pé alkawari ọlọ́run ọba o àdéhùn ọlọ́run ọba òdodo ni wa anna as-sa'ata la rayba fiha àti pé ìjọ gbẹ̀ndẹ̀ alkayama kò sí iyèméjì kankan nù ẹ̀ so àwọn ọ̀nà tí ọlọ́mọ fi ń hàn wá nu kí a fi mọ̀ pé ọjọ́ gbẹ̀ndẹ̀ wà ọlọ́ọ̀bà kí gbogbo tí a bá mọ̀ ọlọ́ọ̀bà kó sí àǹfààní fún wa ibi ni a ti dúró èyí tá a sọ tó ṣe déédé pẹ̀lú èrò ọlọ́wọ̀n ọba ọlọ́run kò fún wa ní ládá èyí tá a ṣe àṣìṣe nú ẹ̀ ọlọ́run ọba kí o foríjìn mi kó foríjìn gbogbo wa náà so ìbéèrè kan àwọn tí wọ́n bá ní ìbéèrè wọ́n lè ṣe ìbéèrè sí i. náà tí a bá ní béèrè nínú tí a sọ àbí nǹkan míì tí a nídìí àti béèrè tí ọlọ́run bá fún wa ní ìmọ̀ rẹ̀ á ṣe àlàyé fún wa insha Allah ta'ala. wa alaikum salam. ìbéèrè tí mi fẹ́ bẹ̀rẹ̀ àsìkò owó ló yẹ ká dáwọ́ sàrí bó tilẹ̀ jẹ́ pé kọ̀pọ̀ nínú àwọn tí wọ́n máa àsìkò alfijir mọ́ bákan náà àwọn modernize àwọn nǹkan tó ti tó ti di modern kò lè jẹ́ ká rí alfiji nìyẹn dáadáa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá tún ti ṣe àwọn oore míì fún wa ó ní pé gbogbo orú àwọn nǹkan báyìí tí ọlọ́run ṣe ní nǹkan lò fún wa gbogbo mọ́sálásí làwọn náà ní láspíkà gbogbo mọ́sálásí làwọn náà ní jẹnẹrétọ̀ wọ́n sì ń pèrún ní gbogbo àsìkò so kò burú tí a bá lè fi mọ́sálásí tó túnmọ́ wa ká fi ṣe àsìkò wa torí pé wọn ò ní pèrun àgbà tí alfijir bá yọ bákan náà nínú àwọn orí ọlọ́run àwọn àwọn olèmọ̀ wọ́n tún ṣe àwọn àsìkò tó yẹ pé a lè tún lo òun náà léè tí wọ́n ti ṣe kalẹ̀ yìí pé lásìkò alfajir ní ọjọ́ báyìí ìgbà báyìí tí ó wà ní lọ́jọ́ báyìí ìgbà báyìí tí ó wà ní so orú àwọn eléyìí náà kò burú ṣùgbọ́n tí a bá lo irú àwọn àsìkò yẹn irú etí àwọn World Muslim League tí wọ́n ṣe àtàwọn míì so tí wọ́n bá ní for example ní ìsìn wọ́n ní four fifty four ni so àwa lè a lè lò torí pé kí ni suhur ni ọ̀pọ̀ ọgbà tí wọ́n máa ń síwájú èyí àwọn èèyàn ń lò ṣùgbọ́n tó bá pé bíi iftar ni kákúwá ní sùúrù nígbà táwọn èèyàn ó pèrún gan ló dáa jù torí ìbẹ̀rù ká máa lọ sínú ní àsìkò tí àsìkò ètí ìtò so ṣùgbọ́n suhur nínú tí ó wá nínú iṣẹ́ táwọn ṣe ni pé 454 bet mo rí pé 5 gangan ni wọ́n ń pèrún nísìn àbí wọ́n dà pé 5 ni wọ́n ń pèrún so kò sí aburú nú ẹ̀ Allahu alim wa alaikum أكودا ẹ̀dọ́kùn ṣe àkúdà wà nínú Islam àkúdà mọ̀ ń gbọ́ kẹ́lìmà àkúdà wallahu alam àwọn ọ̀ka nǹkan báwọn rí wípé ẹnìkan wá tó kú tí ó wà padà lọ síbòmí láti máa sẹ̀mí báyìí tó gbà lérò pẹ̀lú àkúdà nìyẹn ẹni pé téèyàn bá kú ń bí yóò lọ síbòmíì yóò lọ máa ṣe ẹ̀mí níbẹ̀ so eléyìí gbogbo ẹni ó bá ti kú ó ti kú nù kò tún sí ìgbà míì tí ó tún dìde ju ọjọ́ ìgbéǹde alkiyama lọ ṣùgbọ́n tí nǹkan kan bá wá ń ṣẹlẹ̀ báyẹn likely tó yẹ pé ọlọ́run bá máa ń ṣe ìṣẹ̀dá wa kájọra wa so ẹ lè rí ẹlòmíì nílùú ìlú kan náà náà tí wọ́n sì jọra wọn tí wọ́n sì ní Eh, relation blood kankan so irú ẹ̀ lè ṣẹlẹ̀ gbogbo eléyìí náà kọ̀ á ní kìí ṣe ẹ̀rí torí pé àwọn Yorùbá máa ní méjì lèèyàn wípé Ọlọ́run dá wa méjì ni àárí ẹ̀rí kankan wípé méjì méjì lọ́lọ́run wa so wípé ẹnìkan wà irú mi báyìí tí ò sí change òun náà wà níbì kan so all this kò sí ẹ̀rí kankan fún wa so ohun tí a believe ni pé tẹ́nìyàn bá ti kú òun ti parí títí ẹ̀ láyé nù kò sí nǹkan kan tó ní í ṣe láyé mọ́ ṣùgbọ́n tí àwọn èèyàn máa ń ṣe nígbà míì òun ni pé tí òkú bá kú wọ́n wà ní àwọn rí nílùú báyìí eléyìí ló ń fi ìròyìn pé ó ti kú lẹ́yìn ìgbà wọ́n bá rí tán níbi àwà kan sí méjì àbí ìjọ́ kejì wọ́n á gbọ́ròyìn pé ẹni báyìí máa ṣaláìsí wọ́n á ní Ọlọ́run fi hàn wọ́n ni wọ́n lọ́lọ́run fi hàn àwọn ẹni gbogbo orú nǹkan báyìí kò sí ètè àrígbọ́ nínú ànábì muhammad sallallahu alayhi wa àti àwọn sàhábé rẹ̀ wallahu so pàápàá jùlọ kò sí àǹfààní tí irú àwọn nǹkan báyìí tó fẹ́ fún wa i believe well i believe well kò sáǹfààní kankan fún wa so the best thing náà ni ká pé gbogbo ẹni ọba ti kú títí ẹ̀ ti parí ilé ayé ní ènìyàn wallahu alam wa alaykum salaam. wọ́n àkọ́kọ́ náà ni pé torí ìrọ̀rùn tó ti bá wa lóde òní ṣé a lè ṣe a lè fi àwẹ́lẹ̀ láìgbà àbí àti ẹ̀ lè ṣe kọ́sùrù àti àwọn tó jọmọ́ ìdájọ́ onírìn àjò kò sí nǹkan kan tó fi hàn pé torí ìrọ̀rùn torí pé ànábì sallam lásìkò rẹ̀ kò dáyẹrí pé ẹni ó rìnrìn àjò lẹ́sẹ̀ òun nìkan ló láṣẹ àti ṣe àti fi àwẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹni tó bá gun ẹṣin torí pé ẹṣin ìrìn pẹ̀lú ẹṣin àti yí ẹṣin ìwọ̀n ṣe nǹkan kan náà bákan náà ìrìn pẹ̀lú ẹṣin àti ràkúnmí ṣe nǹkan kan náà bákan náà ìrìn pẹ̀lú ẹṣin àti kẹ́tẹ́kẹ́ náà òun ṣe nǹkan kan náà tó ń gbà àwọn òun ti dá yarí lásìkò náà kò sí àwa náà ní ẹ̀rí àti dá yarí torí pé mọ́tò wà so anything tá a bá ti pè ní rí àjò Ah, bàbá fataida wọ́n lọ rìn àjò so gbogbo nbi téèyàn ọba lọ tó yẹ pé nílé o wọ́n lọ rìn àjò ó ti di halal fún láti ṣe gbogbo àwọn ìdájọ́ onírìn àjò mẹ́ẹ̀lì mélòó ni o gbogbo yẹn ah, ah, ìtìhad lásán ni ṣùgbọ́n gbogbo orin téèyàn ọba ti rìn tó ó ní à ó travel halas ó ti di ìdájọ́ kéèyàn ó ṣe àwọn irun tó jọmọ́ bẹ́ẹ̀ ká fi àwẹ̀ lẹ̀ láì gbà ká gbà ń gbà míì àbí ká ṣe kọ́sùrù gbogbo yẹn ó ti ó ní ráìtì àti ṣe èwo ló wá dáa jù ká ṣe wallahu alam bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe pé bóyá ṣíṣe rúksọ yẹn ọ̀rọ̀ àyàn ló jẹ́ ṣùgbọ́n tó dáa jù náà ni kéèyàn ṣe rúksọ tí ọlọ́run ṣe fún yàn ṣùgbọ́n tó bá wá wò pé àti gbà àwẹ̀ yẹn ní àsìkò míì yóò ní òun lára àti pé ìrìn àjò yẹn òun lè gba àwẹ̀ kò sí aburú náà torí pé lásìkò anábì sallallahu alaihi wasallam àwọn míì náà wọ́n rìnrìn àjò pẹ̀lú àwẹ̀ àwọn míì sì rìnrìn àjò láì gba àwẹ̀ kò sí ẹni anábì sallallahu alaihi wasallam tó kan àbùkù wọn pé wọ́n ti ṣe báyìí so bí ó ṣe jẹ́ nìyẹn wallahu alam. ṣé èèyàn eh, lè wà nílé bóyá bíi mọ́ọ̀kì wà nílé ẹgbẹ́ èèyàn ṣé èèyàn lè máa tẹ̀lé imam náà kí asham àbí dandan ni kéèyàn jáde kéèyàn lọ sí mọ́sálásí. well àkọ́kọ́ náà tí èèyàn ó bá kírun nínú ilé kó kì í tí ó bá lọ mọ́sálásí láti kì í kọ́ lọ mọ́sálásí pẹ̀lú ìyànda ọkọ rẹ̀ nígbà tó yẹ pé obìnrin là ń bá sọ̀rọ̀ so lílọ mọ́sálásí tí wọn kì í sọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lọ kò sáburú nú ẹ̀ kí àwọn ọkọ wọn pín fún wọn ní ìyọ̀ǹda àti lọ sí mọ́síláṣí ṣùgbọ́n káwa káfẹ́ mú àǹfààní méjì papọ̀ òmìnira ní máa dé bá ni sọ afẹ́ jókòó lé kákírun a sì fẹ́ tẹ̀lé jẹ́mì ní mọ́síláṣí kò sí ohun tí a fẹ́ kò sí nǹkan kan tó lè mú wa ṣe bẹ́ẹ̀ torí pé ìran wa nínú ilé ó tún lóore ju ìrun wa ní mọ́sálásí lọ ìrun wa nínú ilé ó lóore ju ìrun wa ní mọ́sálásí wa kí á ní tí a máa kúnnú àti àti ṣe jẹ́mìí sí ìrun wa tá a kí nínú ilé hùn tá a bá jáde lọ mọ́sálásí láti kí èyí tá a kí nínú ilé lóore ju èyí tá a lọ mọ́sálásí láti kí lọ kí ni kò nídìí pé aláti tẹ̀lé imam ní tí ń kírun lóde ọ̀kan nìyẹn bákan náà so tiẹ̀ wá yẹ ká máa tẹ̀lé ohun lásán tí kìí bá ṣe ìdí pàtàkì ló bá wá nítorí pé mọ́ṣáláṣí ti kún kò sí àyè míì tí a lè jókòó sí ju ìta lọ tó yẹ pé òun nìkan láàmà gbọ́ eléyìí ò burú nù ẹ̀ ṣùgbọ́n ká wá jókòó nínú ilé ká máa tẹ̀lé mọ́ṣáláṣí láti inú ilé yìí eléyìí ò bá òfin mu òun sì sí àǹfààní kankan tí a fẹ́ rí nù ẹ̀ torí pé ìrun wa nínú ilé òun gangan ni tí ó jù so ká ṣe ètò lóore jù yẹn òun ló dáa jù tó wáyé pé tarawih ni bó ṣe jẹ́ bó ṣe kúló súra mẹ́ta àbí mẹ́rin la bá há òun ká fi kírun pẹ̀lú ara wa gan ní obìnrin tá a jẹ́ òun ló dáa jù ká lọ sí mọ́ṣáláṣí láti kí lọ ṣùgbọ́n kò sí aburú fún àwọn obìnrin káwọn náà lọ kírun ní mọ́sálásí lọ torí pé lásìkò ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn obìnrin náà wọ́n máa ń jáde lọ sí mọ́sálásí láti bá wọn kí wọn ò sì wọn ò wọn ò wọn ò i mean wọn ò stop wọn láti má kì so bí ìyẹn ṣe rí nìyẹn wallahu alam tọ́ alhamdulillah mo rò pé àdúgbò báyìí èyí tí a sọ tó ṣe déédé pẹ̀lú èròǹgbà ọlọ́run ọlọ́run kúkú aládá èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí kó mú ṣe àmójúkò fún wa ọlọ́run kó ṣọ́ àwọn ẹ̀mí wájú ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ ohun tó ṣe pàtàkì ni pé tí a bá fẹ́ wá ibi ìdánilẹ́kọ̀ọ́ ó dáa kí àwa mùsùlùmí ká kóra wa ní ìjánu kì í ṣe tó dáa ni kọ́ pé ká máa yẹ àdéhùn torí pé pàápàá jùlọ ẹnikẹ́ni tí ń bá ń wá mọ̀ bó ti wulẹ̀ kí ìmọ̀ náà kó kéré tó ó yẹ ká máa ṣe àpọ́nlé ìmọ̀ náà ẹ̀yọ̀ bó ti wulẹ̀